ọpọlọ ń sáré àtìlá ọpọlọ ń sáré àtìlówó ẹni mọ́kè yẹn ló gbàfẹ́ ó orí mi máa gbà bọ́ọ̀dẹ̀ ẹlẹ́dàá mi máa má sùn lọ ó orí mi máa sùn ilé ìtura hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì ilé ìtura hotel ilé ìtura hotel. ọ̀pọ̀ tó náwó ọwọ́ rẹ̀ fi ráyìí kò dẹ́gọ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ àwọn jèrè rẹpẹtẹ more profit iṣẹ́ kọ́ lówó jàjèrè fọlọ́jà lórí ọmọdé ìhòòrò lajẹ́ lálẹ́ tura. hotel hotel ilé ìtura hotel hotel ilé ìtura hotel lórí. mọ́lá kejì kókó sí i tí rohun bá jí ń sọ́fì kò yẹ ká ké fún. ọgbọ́n gbọ́njú ìjàpá ló jẹ́ kòdò ní ike kò yẹ kó tẹnu mi gbọ́ ìdí tí kò fi pa lórí gbọ́n pé ni ní òpinà ó yẹ ká lè pe bí mọ́nú gbọ́n pé ni ní ẹ̀fẹ̀ fò ó yẹ ká lè sọ̀rọ̀ owó ọ̀pọ̀ ló ń sáré àtìlá ọ̀pọ̀ ló ń sáré àtìlówó ẹni mọ́kè yẹn ló gbà fẹ́. ó orí mi máa gbọ́ bọ́ọ̀dẹ̀ ẹlẹ́dá mi máa má sùn lọ. orí mi máa sùn. ilé ìtura hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì ilé ìtura hòtẹ́ẹ̀lì. Hotel ilé ìtura Hotel. ọ̀pọ̀ tó náwó ọwọ́ rẹ̀ fi ráyìí kò dẹ̀ gan. ìtura. hotel hotel ilé ìtura. hotel. láwẹ̀ láwẹ̀ lọ̀rọ̀ mi. láwẹ̀ láwẹ̀ lọ̀rọ̀ mi. ẹni bẹ́ẹ̀ kó tó lẹ̀ fún ọmọlàkejì kókó sí tí rọrùn bá ti sọ. ẹ̀rọ oṣù tó tẹ̀ sí ọ̀la bá a ṣe ń sọ ọ́ náà ni mo bẹ̀ yìí ni mo sọ fún yín pé gbogbo owó tó kù lọ́wọ́ èmi náà rè ṣé kẹ́ jẹ́ hundred k. ó jẹ́ pé ìrìn alákòóyè ẹ̀kọ́ máa ń mú ọkọ̀ máa ń dì ní ẹ máa ń fẹ́ rí àwa ọlọ́kadà jẹ. mi ò rẹ yín jẹ fifty naira ló lọ́wọ́ mi lọ jẹ má bínú ẹ jẹ. ìjọba ti ọba àdúrò èmi ò ní àti burú ìjọba yìí. ẹ má bínú ẹ má bínú ẹ lọ títí sọ ọ̀sẹ̀ lúwẹ̀ yìí ṣé bẹ́ẹ̀ bá dùn ṣe é rí ṣé bẹ́ẹ̀ bá dùn wọ̀ orí ṣùtì ẹ má wọ orí ṣùtì mo wọ̀ tẹ̀fẹ́ gba déètì mi lọ́wọ́ ní ẹ̀jẹ̀ kọ́lẹ́kọ́ àyọjú ẹ̀rẹ̀ tí sáré fẹ́ gba déètì máa lọ́wọ́. ẹ má bínú ẹ má bínú ẹjọ mánéjà ni mo béèrè. mánéjà bẹ́ẹ̀ni láti bí sí kẹfẹ rí wọn fún. mo fẹ́ rí wọn fún nǹkan tó important látọ̀dọ̀ Mr. Lanre. kí ni ẹ fẹ́ rí wọn fún ọgbọ́n lèmi fẹ́ lómi ọmọ bí ẹ ti wá nǹkan báyìí mo fẹ́ rí wọn fún wọn. ẹjọ ẹ má bínú ẹjọ jẹ́ kí n rí mánéjà one on one one on one ni wọ́n ní kí n fún wọn ní nǹkan ni. èmi náà kò bá yín jà èmi rò pé this is an hotel tó jẹ́ pé bá aláwọ̀ anybody láti wọlé ìgbà tí mo ti nílò fẹ́ manager yìí lẹ́kọ̀ọ́ máa lọ sọ fún manager pé èèyàn kan fẹ́ rí yín tẹ́ ẹ̀ bá fẹ́ kí n lọ reception. lóòótọ́ ni hòtẹ́ẹ̀lì rí bí àmọ́ ẹ̀kan lè rí manager gidi bàjá àfi ká ọkọ mọ ohun wọn fẹ́ rí wọn fún. ẹ jẹ́ kí mi dé reception. ẹ lè dé reception. sẹ́yìn ni pa manager ni. èmi ni gate man fourth citizen ilé iṣẹ́ yìí pé kẹ́nìbọ̀dì àwọn kan fẹ́ wọlé èmi máa kọ́ rí èdè ìjọ̀tún ọlọ́run ẹ̀wò oorun fẹ́ pọ̀ gbé jẹ́ kí orí wọn. ẹyin náà ṣe kíni ah n bá ìdè mo fẹ́ ṣe o n bá ìdè mo fẹ́ n bá ìdè mo fẹ́ gbà lọ́wọ́ wọn mo fẹ́ tọrọ nǹkan ni o ò rọrùn. ó jẹ́ má bínú ẹjọ́ kẹfẹ́ ẹ jẹ́ kí rí mánéjà. fún kíni fún kíni ó dà kẹ́tì ní nǹkan kan kí ló ṣẹlẹ̀ ayé máa ní mánéjà máa bí àdúgbò yẹn ẹ máa jẹ máa ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ọ̀fẹ́ náà ọ̀nà fẹ́ rí mánéjà mi pẹ̀lẹ́ kí ló fẹ́ rí mánéjà fún ọ̀dẹ ẹ kí ló ṣe é nǹkan dùn wọn lẹ́nu ọ̀hún sọ wọn fẹ́ ṣe ni. ẹ jẹ́ tí mo ń gbọ́ jáde. thank you so much sir mo fẹ́ i want to see you sir. you want to see me. Yeah. ẹ láti bo nìyẹn. Uh, from uh, uh, Mr. Lanre. Mr. Lanre. Mr. Lanre. Yeah, come inside. Thank you. Come inside. Oh, Thank you. Okay. Fún kò sẹ̀sán ti iná ẹ̀mí o. Èsì wàhálà èsì wàhálà èsì wàhálà. Ó yẹ ká ti ra àwọn kìíní màṣíìnì tó máa ń gbé fáwọn yàrá ẹ̀. Wọ́n gbé bọ̀ wọlé nísìnyí. Àmì mọ́. Ah, ó ga o ọ̀pọ̀ tó náwó ọwọ́ rẹ̀ fi ráyè kò dẹ̀ gan. ọ̀pọ̀ ń sáré àti là ẹni bí wọ́n fèrò láti já bọ́. iṣẹ́ kan lówó. àwọn ọmọ ilẹ̀ kejì ọ̀dọ̀ àwọn ọ̀gá ni mo ti ń bọ̀ so wọ́n dẹ̀ ti jẹ́ kó yé mi pé tó bá ti di ní ọ̀la wọ́n máa san wọn sálárì ah, ọ̀la. bẹ́ẹ̀ ni fún ṣe mọ ọ̀rọ̀ tèmi sálárì tèmi ti bá ti gbà tẹ́lẹ̀ ẹ̀yin náà lọ́ọ́ máa pín láàárọ̀. Ah ọ̀rọ̀ tó bí. ẹ ṣe gbọ́. èmi náà gbọ́dọ̀ tó bí kí ló. ẹ̀wọ́ ìmọ̀ ẹ̀ ti lọ iṣẹ́ bẹ̀rẹ̀ wọ́. mo ń dáhùn. oníṣẹ́ ló níyà. oníṣẹ́ ló níyà lóòótọ́ ẹni tó bá mọ̀ pé òun òun wáyé wá ṣiṣẹ́ kó gba olúmọlọ kó mọ lọ fọ́ àpáta kó mọ lọ ẹ á lè ṣe ọmọ wa tí oníṣẹ́ nìyẹn èmi ti fẹ́ mọ̀ lọ ní tèmi. ẹ dúró ẹ má ti lọ mo ní kí n bí yín ni pé ṣe gbé mọ́tò yín wá nígbà tí jẹ́pọ̀ ju ẹ̀fọ́ mo gbé wá síbò orí mọ́tò ní compound. ìyá mi ìṣàkíyèsí ni mọ́ àbínú ẹ̀jẹ̀ ẹ ẹ dúró wọn wọn kí bóyá kẹtì ẹ̀ dúró mi sí àná lé mi. Ah! jọ o ẹ ìgbà wo la fẹ́ bẹ̀rẹ̀ yẹn báyìí torí mi ò dúrọ́pù ẹ sí yànà lè yín rí o ló fẹ́ wọ mọ́tò tó how come tó wá di sí tó wá ní ẹ kí n dúrọ́pù ẹ sí yànà lè.

ọ̀tá ni wọ́n tà láàsì. ó padà jẹ́ pò lọ́wọ́ ẹ tó tó yìí ó tún fi ẹ̀bẹ̀ ọkùnrin. ìyá ń jẹ́ ẹ̀yin méjèèjì hmm. ṣe rí problem tẹ́lẹ̀ ni pé tẹ bá lọ ọkùnrin ẹ jẹ́ kó mọ̀ pé ẹ nífẹ̀ẹ́. ní lẹ́gbàá ṣe ń rìn lẹ́gbàá ń rìn. èyí lẹ́gbàá lẹ́gbàá ṣùgbọ́. iṣẹ́ kọ́ ọ ọ̀sẹ̀ ọ̀rọ̀ ìṣẹ́kọ̀ọ́ yóò yàtọ̀ sáwọn tó kù mo máa sọ̀rọ̀ yín lẹ́nu yẹ̀ sí àárẹ̀ ìdàtọ̀ sáwọn tó kù ẹ̀ṣú ọ̀dà kú àwọn èèyàn ibi dìde ìdí ẹ̀ṣú ọ̀gàn bẹ́ẹ̀ máa jáwó fún wa yẹn kò máa ń dábí wọn fọ́ fún yín o mm. èèyàn pàtàkì nìyí o èèyàn kúkúrú tó pẹ́ ní gúngùn ránṣẹ́ nìyí mm. àwọn èèyàn ibi dèndé afúnni máa wọ bẹ̀ ẹ ṣúlẹ̀ dà kú bàbá mi. sórí òótọ́ lọ̀rọ̀ tó sọ iṣẹ́ kọ́ lówó. bẹ́ẹ̀ ni bàbá mi. ẹ̀dá tí o bá sì mọ ibi tí ẹgbẹ́ ẹ ti là. ó máa sáré kú ni. <laughs> ọlọ́run ti kẹ́ wa. bẹ́ẹ̀ ni. ọlọ́run ti kẹ́ wa kò sí wàhálà ah! àmọ́ jẹun báwọn náà wà nǹkan ti wí. Ah, ọba iṣẹ́ kò lè wọ àwọn èèyàn ibi dìde èṣù ọ̀dà kù ló gba àwọn èèyàn rẹ̀ ojú wọn lọ́jú láyé yìí máníjà tójú sí ihò e lọ owó baba kabila ẹkùn baba mọ̀rẹ́nikẹ́ inú mọ̀lẹ́ àná kejì ojú wọn lọ àfúnni lóúnjẹ máa wo bẹ́ẹ̀ máníjà gangan rè. irọ́ èmi ṣe máníjà manager wa àwọn ọlọ́kàn káwa ju manager lọ ni. bẹ́ẹ̀ni àwọn kan lè máa manage àwa gangan ni mọ. èlò yìí sẹ́ àwọn èèyàn ibd dèndé ó ṣọ́ọ̀bù ìdàkú ẹ̀rí ilẹ̀. ọkọlẹ̀ náà rẹ̀ ìwọ náà ti gbọ́ pé babaláyé tí èèyàn ṣe ń jì ó ti di owó ló ń lọ ó jù wọn lọ ìyá ńlá ìyá wọn ọ̀ tó bẹ́ẹ̀ sìn. ọyọ ẹkùtì ẹkùtì èèyàn ní yìí sẹ́ ọgbà bàbá wo ṣé o tún wà rí jẹ́ n sọ kankan fún yín sẹ́rí ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ sì wà ibi tí bùkátà yín bá tún kù sí ẹ mọ kó bọ̀ lọ́la. bàbá bàbá o. ah manager manager ẹ ṣe má ṣe yẹn tẹ́ ẹ bá ṣe yẹn ó lè mú yín lómi ọ tí n bá kọ list ìṣòro wa ọlọ́run gbọ́ ẹni dúró ọba ẹni dúró ah, ìṣòro pọ̀ nílẹ̀ gan ni ó ṣé kìí ẹ̀sìn ká owó iná owó omi. Ah. èmi tí ẹ fẹ́ ṣe wẹ́ẹ̀dì mo nílò owó wedding. bẹ́ẹ̀ni. bí irú ìṣòro bá ń kọ ṣé mo jó lórí ẹbí yín ni. ẹgbẹ́ ẹgbẹ́ five of the day ni. irọ́ <laughs> kí n ti yín kí n ti yín ọ̀ tí ìdí pẹ́ẹ́sì ni kí n ti yín. bàbá èèyàn ah! yìí ẹkùtì ṣógun ò máa ṣe yín ayé ò ṣe yín. báwo wà ní. kọ́ńtà hm? náà ni mo ń ṣe báyìí. oṣù ó ti balance. wọ́n tiẹ̀ ti balance kò tiẹ̀ yé mi báyìí. kí ló ṣẹlẹ̀ lẹ́gbàá. èmi ni kí ló ṣẹlẹ̀. manager ni mo sọ fún manager ọdẹ mọ tó máa ṣẹlẹ̀ yẹ hmm, bá yẹ bá ẹ nìyẹn. yẹ bá abiagba pẹ̀yẹ máa lọ ṣíò. abiamọ lọ clean. ẹ abiagba á sì. lọ clean ọmọ ọmọ tí mo right right ti dojú left lọ má máa fi rẹ wá wẹlé mo tó tó ń gbé wèrè lọ ni nítorí pé mo fẹ́ kó máa tẹ́tí sí ọ̀rọ̀ tá a sọ tí wàá fi wí yìí wàá fi wí wọ tó o bá wo àyè ẹ̀ dáadáa wàá rí pé ọmọ tó gbé yẹn wàá rí pé ó ti mú right ó ti mú ju left lọ wàá rí pé right kéré ju left lọ láyà ẹ̀ kí ló bí ọmọ mẹ́rin kó o bí bẹ́ẹ̀rẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà abẹ́gbẹ́ bí yege kò sí bọ́sẹ̀ náà mú àyè ẹ̀ tó kò sí kankan tó máa wà lẹ́lẹ̀ ìtòwú ẹ̀ làwọn àṣẹ ní ẹ̀ káàkiri ikú dájà àwọn ilé ìlú bí ìkórè ẹ̀kọ́ ti máa ṣiṣẹ́ ọlọ́run tó rọrùn mi ò fojú bẹ́ẹ̀ sọ ọmọ ìfarabẹ́ ìṣọ̀ ṣé kí n dojú mi fún ẹni kó o tó gbà fún mi pé mo láìkẹ́ ṣé mo lè gbà yín lọ́rùn kan. bàbá ìjọ. ojú tó yọ lọ igbó tẹ̀mí yín mú mọ́. ní ìgbọ́. igbó tẹ̀mí fẹ̀ kò bá yín yára. èmi. tó ń sọ̀bà ṣe pé ẹni kókẹ́ tó wá bá mi ní àárọ̀ yẹn ṣe ń bá mi sọ̀rọ̀ rẹ̀ àdá láàárọ̀ kùtùkùtù ẹ fẹ́ fẹ́ mi ẹ̀yin tó bá jẹ́ ní ọ̀hún gbé lórí ọ̀rẹ́ ó tó bẹ̀ àti pé tí bá ti wà mú gbé kò yẹ kó jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wọ́n lè lọ́kùn jẹ́ kí gbádùn gbogbo èèyàn máa ń gbà fún jẹ́ ká gbàgbọ́ mọ̀ mú gbé lóòótọ́ àwọn nífẹ̀ẹ́ tòótọ́ olóògùn nífẹ̀ẹ́ jẹ́ ká bẹ̀rẹ̀ kí wàá gbádùn mi wàá gbádùn mi mọ́ o. ṣé mo tún lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni èmi náà ń gbà iye tí mo gba sálárì gangan mú kí mi ò lè yọ fún ẹnu ẹ̀ dáadáa nígbà tó ń sọ pé orí mi fẹ́ burú kì í ṣe pé mi ò ní ròrùn mo gbé kìtìrì àwọn ọmọ ẹgbà ni mí àwọn kan tí mo bẹ́ sọ ni pé jẹ́ ká jọ bẹ̀rẹ̀ bá a ṣe fẹ́ jọ bẹ̀rẹ̀ yìí káyé wa lè jọ dùn. lọ́gbọ́n ayé ìdúró ní sí ilé mi ọlọ́run ṣògo láyé wa owó oṣù nígbà ìgbà kò wá wọn wúwo. èyí sùn tó bá a fẹ́ mi ta ló fẹ́ fẹ́ bí ìlú jọ ṣé iṣẹ́ kọ́ lóyún ló fẹ́ fẹ́ yìí. èmi fẹ́ ṣẹ́ nǹkan lọ́wọ́ lọ́mọdé wọn padà sáì dà sùwà làádé bẹ́ẹ̀ sọ àbẹ́ sẹ́ni tó máa fẹ́ bí a máa rí. bẹ́ẹ̀ bá fẹ́ rú ra problem lè máa padà rí létà olùmọ̀ àní tó bá bọ́lẹ̀ sí i ó ju báyìí lọ lára mi ṣé wà wá lọ fẹ́ ní tẹ́jọ́ wà báyìí ni. wà á lọ bí wọn á níta ní first born wa máa ń nà ká síbi àyíkọ́ dú àbúrò kì bí ọmọ ẹṣẹ máa rí nìyẹn wà á fẹ́ bí second born wà lọ bọ́mọ dédé orúkọ wà láti dé àbẹ́ sọ́ọ̀sì ò gbọ̀ báyìí èyí ti máa padà rí nìyẹn tó ti yẹ bí ó máa padà rí bí yẹn. ẹ̀kọ́ rẹ ni. wọ́n wọ́n wọ́n wọ́n gbọ́ yàrá tó wà pọ̀ kí yẹn yàrá wọn lè sẹ́dùn ó ti kiri yẹn. kí ni ti ṣẹ̀ṣẹ̀ tẹ gbà yẹ. èmi lè bá sọ. kí ni ti ti ti yẹ sọ̀rọ̀ lẹ̀ sí ẹ̀rọ ẹ̀dúró gbèsè nígbà tó bá fẹ́ni tó kú ó wà òkè kí lè fẹ́ni tẹ̀jọ wà kọ̀ọ̀pá tí mo ṣé mi àti ń dàmá jọ fẹ́ra ọ̀dọ́ máa ń gbé ká fún màmá mi ìgbà ń jẹ wẹ́dẹ̀ aláyé please have something to do with her. ògbésẹ̀ wo i have all these dey do you àyà kan bí tòtú jù bẹ́ẹ̀ náà padà rí mi yẹn ẹ̀rọ tí tẹ́tẹ́tẹ́tẹ́ ààrẹ jáde àwọn agbẹ́sẹ̀ kan bọ̀ ní ewé rẹ̀ ó bá sọ fún ẹ̀yẹ lọ kíìnì kó lọ kíìnì yàrá ẹni tó máa kíìnì ẹ̀ iṣẹ́ kan bí wà rí orí ẹ̀ ti bàjẹ́. ẹ bá dáadáa lọ́jọ́ orí kan náà. orí ẹ̀ fẹ́ bàjẹ́ yẹn. wọ́n fẹ́ mi mo wá ń yìn yín wọ́n jẹ́ kọ́dọ̀ lọ́sàn. Ah, ah, ah, báwo dẹ̀ ni ọ̀rọ̀ aṣọ ti wà. ẹ wo mo ti rò dáadáa kò sọ náà bẹ́ẹ̀ torí pé kí ni mọ́ mi sọ wípé ẹni tí ò bá ti níṣẹ́ lọ́wọ́ kì í má fẹ́ ok tá a bá wọn fẹ́ra lọ ní ìsìn báyìí tí ọ̀rọ̀ ọmọ bá wa lọ wọ̀ ńkọ́ kí lọmọ fẹ́ jẹ kí lèmi náà fẹ́ jẹ torí náà mi ò lè fẹ́ni tí ò níṣẹ́ lọ́wọ́ o. àlàyé ẹ̀yẹ mi torí ti ọ̀rọ̀ ọṣẹ́ yẹn náà mo ní ọ̀rẹ́ kan tó ń ṣiṣẹ́ lótẹ̀ tó ọ̀rẹ́ yẹn ti sọ fún mi pé tí iṣẹ́ bá ti yọ ó tiẹ̀ ti yọ ni àyè ti ṣí sílẹ̀ lọ́dọ̀ wọn tó ti jẹ́ kó yé mi pé òun máa jẹ́ kí n tètè mọ̀ as soon as possible tí mọ́mì ọ̀nà mọ́mì tiri sí mi àwọn kan wà tó jẹ́ pé. pé kò yẹ ká máa dà pọ̀ mọ́ra wọn ọ̀rọ̀ ìfẹ́ kò yẹ ká máa fi dá fámìlì mi kan sọ pé mọ́mì mi kan sọ pé kó tó di pé mo pàdé ẹ̀ rárá òun ni mo ti ń rí ẹ látọjú àlá mo ti mọ bá ṣe máa ẹ ó mọ nǹkan tí mo rí o future wa bright gan ẹ nǹkan tá máa achieve pọ̀ gan àwọn àgbàlagbà dẹ̀ sọ pé tí èèyàn báyìí ti lówó lọ́wọ́ kó tó má rí tó bá má rì tán oríṣiríṣi nǹkan ló máa wọlé wá bá máa fẹ́ kó bá wa rò dáadáa àwa méjèèjì ni o ó jọ máa favour wa ni o so ahọ́n mi kò jẹ́ ká rò dáadáa bá mi rò dáadáa. ó dáa màá lọ máa rò tí má dẹ̀ ṣe rò sí màá jẹ́ kẹ́ gbọ́. o ti ń lọ nìyẹn tí rí sí mi. ẹ mo ti ń lọ torí pé tí bá pẹ́ ń ta mọ́ mi ni màá sọ̀rọ̀ sí mi. ọ̀rẹ́ kò sí wàhálà bá mi kí mọ́ mi bá mi kí mọ́ mi. Mm-hmm. iṣẹ́ kọ́ lówó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rẹ̀ ní bàlà bẹ́ẹ̀ ní ilé ìwé. bẹ́ẹ̀ ni. ẹ wo ṣe rí ẹ tún ṣe wáyé. ẹ wo ẹ wo àjọ ń ṣiṣẹ́ inú ni ẹ wo mọ́tò kejì tẹ̀ ń lórí ní ìra mọ́tò ìláyé mi mọ́tò tí mo ra ìláyé mi mo rántí venza ni ṣùgbọ́n tọ́yìn remote mo fi ń tàn bàlàyé bá fẹ́ ṣe báyìí olówó lẹ́yìn ẹjọ́ yẹ ká bá yín la ẹ jẹ́ káwọn náà ṣoríire. nǹkan tó ṣẹlẹ̀ ni pé iṣẹ́ kan náà ni gbogbo àjọ ń ṣe lóòótọ́ àmọ́ nǹkan tí òye òye ẹ̀yin máa jẹ́ kó kí n sọ pé kí n jẹ́ kó yé ẹ̀yin méjèèjì torí èmi tẹ́ ń wò yìí even though mo rántí pé ń jọ́ tí màá wá ṣiṣẹ́ ó dà pé Mo ó wà lára àwọn workers tí mo sì bá ń bí. ṣé ojú mi ni ṣòkòtò blue bẹ́ẹ̀ lẹ́wọ̀ wá tó ibi ó ti fẹ́ jẹ́ lápá ìgbà. ìwọ tí fi ṣòkòtò tí mo wọ̀ jeans ni mo wọ̀ lọ́jọ́ yẹn. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé iṣẹ́ kọ́ lówó lóòótọ́ torí àwọn fámìlì mi wọ́n ní chẹ́ńdì lọ́wọ́ díẹ̀ ó wà lọ́wọ́ àwọn ẹbí mi kò yẹ kí n máa ṣiṣẹ́ gan bó ti wà yìí bó torí pé wọn kàn fẹ́ kí n jòkó kí n má ṣe anything oníṣẹ́ hòtẹ́ẹ̀lì tèmi wá ń ṣe ń ìlú òyìnbó ni gbogbo àwọn fámìlì mi wà. ó yẹ lẹ́nu. èmi náà sọ iṣẹ́ kan ló wo ewu ẹ̀dá tí ò bá ti mọ bíi tẹ́gbẹ́ ti ń là á sáré kú ni. á sáré kú ni. lèmi ò bẹ́ fi sáré kú. mo wí fún ẹ mo sọ pé iṣẹ́ kan ló wo iṣẹ́ òtẹ́ ẹ̀kọ́ lájọ ọ̀nà owó òtẹ́ẹ̀lì kọ́ láàánú èmi lọ́gbà lówó oṣù mímọ yìí tẹ́ ẹ gbà mọ́tò kejì rẹ̀ mímọ yìí tó ń tà á. ọ̀tọ̀ ni ibi tí ibi fojú sí ọ̀nà ìgbà bẹ́ẹ̀ iṣẹ́ tí mo ṣe ló tẹ̀ yìí mm. sálárì tán fún mi gan àwọn ọmọ aláìníyà aláìní bàbá ni èmi máa ń kó ẹ̀ fún tábà máa fi rí bíi let's say bóyá bíi two three weeks down ah. èmi gan máa travel lọ bá àwọn family mi lọ́hùn ni. ẹ lọ sábẹ́kúta ni. àbẹ̀lẹ̀wé uh, uh, uh. ẹran. irọ́ ìlara ni mo ní nílùú òyìnbó eh! mo lọ sílùú òyìnbó. ẹ ní ni. Ah. àwọn ọmọ fọwọ́ passport ẹ ní passport five hundred naira ẹ mẹ́jọ ní black and white. irọ́ grey and white ṣe passport yẹn náà sọ ni mm. passport international passport ni n béèrè àbí eh. mo ní international passport. ẹ ní international passport. mo ní náà. wọ́n jẹ́ fún yín. àkìlódé kéde ló lẹ́bẹ̀ẹ́ tẹ́lẹ̀ fún yín tí wọ́n fọkànlá ní ní <laughs> wọ́n fọ́ mi. Oh, ok ok ok ẹ mọ̀ ká tó ṣẹlẹ̀ mm. bí ọ̀rọ̀ tèmi ṣe rí nìyẹn àwọn mọ̀lẹ́bí mi lówó lọ́wọ́ mm. ah, oh, ẹ máa wà ní duty lọ́la. Ah, àwọn ní off off now. off off off off. ok ẹ jẹ́ ká ṣe báyìí. Mm. room one oh one yẹn máa fún àwọn máníjà lówó ṣé bí ẹ níṣẹ́ lọ́la ẹ̀yẹ ah. kan wá sùn lẹ́ntì tó bá ti di time tí a fẹ́ máa lọ sí club máa kàn wá jí máa gbé yín lọ club ẹ lọ jayé ẹ lọ so kẹ́yìn náà fi yẹn. kí ni sùn tẹ. Ah, kí ló dé. ká sùn bẹ̀rẹ̀ ọ̀la. ẹ nà máa fún wọn lówó owó. ẹ bá bá bá aba ọlá ti pẹ́ jù ẹ jẹ́ kí mi bọ́ kí n bọ́ṣọ láti yìí báyìí kí n lọ́rùn sí bẹ́ẹ̀ lọ́ba kí n fẹ̀ ọ̀rọ̀ wọn là ń sọ yìí. ẹ wo bẹ́ẹ̀ ṣe wò nílẹ̀ lójú tèmi bí pẹ̀kọ́ fẹ́ bá tiwa jẹ́ yìí. àbí báwo. ká tún lọ sun nírú ìmọ̀ ìlú alákàntì wa owó tá a máa kúkú fi sun ẹ fún wa àdúdé ìlẹ́nu géètì báyìí àjùmọ̀ máa lọ. ọ̀dà ṣé kí n tó wá surprise yín máa tún fún yín lówó kẹ́dẹ̀ tó sun rúùmù yẹn àmọ́ ẹ má gbà kí rúùmù mi one oh one. one oh one ẹ̀fọ́ tó bá láti síbẹ̀ iṣẹ́ kọ́ ló wọ́. thank you thank you. tíwáńdé ẹjẹ bá ń ṣubú. irọ́ mi ò gbẹ́rù bíbá ẹni wọ́n thank you iṣẹ́ kọ́ ló wọ́. thank you ìṣẹ́kọ̀ eh, àràbí ah, bẹ́ẹ̀ bá wẹ̀ yín náà ẹ gbójú yín lẹ̀ kí wọ́n fi làásì thank you let me carry my leg nígbà tí mi yarọ let me carry my leg gbé bọ́dì mi fún mi good night. ó dàbọ̀ ẹ̀ máa lọ jẹ́jẹ́. bẹ́ẹ̀ sórí kí ni ìtìmú mi ó ti mú mi bọ́lẹ̀ education mi fast mi pé kí n tó dà tán dá máa kú sẹ́yìn kó wá wò ẹ ẹ òkìkí ẹ̀ ti kàn á ti gbọ́ tán á ti gbọ́ káàkiri àgbáyé mm-hmm. mm. wọ́n ní iṣẹ́ kọ́ lówó wọ́n ní bó ṣe ń la ẹ̀ nìyẹn wọ́n àbúkẹ́ náà wá ṣe rèmíìsì rìmíìsì ni mo wá ṣe kí. òbí wa ṣe rìmíìsì tíṣẹ́ kọ́ lówó bá ti ń lá mi owó tíṣẹ́ kọ́ lówó ní ṣé ìwọ bá ti bá mi dán yú burúkú tó bá mi dán kí ni gbogbo rábìṣì yìí ẹ já ṣá ah, ah. wọ́n alaye when next tó bá ti mi try rubbish to try máa fẹ́ jẹ́ smd irú rubbish wo nìyẹn. wo bí mo fẹ́ kí market yẹn ta ni wo nǹkan tó kó síwájú keyboard ni air pressure six fifty tí n bá tọ́ wò báyìí ha ọlọ́run ọba ń gbọ́ ìwọ́gọ́ wa gbádùn ẹ̀ ẹ̀ jẹ́kàṣe jẹ́kàṣe. kọ́ọ̀lù burúkú sanwó ló ṣì ebe tí ìjẹ̀bú ṣe kun jọ́ sí òun náà ti fẹ́ ra wọlé àbí oyin ti jọ yí ẹ jáde kókó ìbùrúkú jáde gẹ́gẹ́ lè má yìí. mi ìwọ pátá wá bí mi ìwọ pátá wá bí. àbúrò ìbùrúkú lọ manager. manager yẹ manager má ṣe bẹ́ẹ̀. kò má sí nǹkan tó lówó nínú tẹ olórí burúkú yìí. Ah, ẹ ǹlẹ́ àràdà bó ni ẹsẹ̀ ẹ ràjà. Ah, rárá mà ẹ jọ mà mr aremu la béèrè ah, mr eh, aremu. sí ò sí o. rárá mà rárá mà pọ́pà eh, ni wá so àwọn bá wọn lórí iṣẹ́ pẹ̀lú àwọn lè help wá sí complain ìtọ́jú iṣẹ́ mọ́. Oh, oh, ẹ wá fẹ́ ah, ṣé kìí ṣe yìí ni àwọn agùnbánirọ̀ tí wọ́n ń gbalẹ̀ sí ọ̀dọ̀ bàbá olómi. ibẹ̀ gbọ́dọ̀ láti. kọfà sọ. a gbọ́ pé seven ọ̀nà ti ń ṣiṣẹ́ mọ́ so a dẹ̀ wò pé wọ́n lè help wá ibi ọ̀dọ̀ àwọn elépo ni àwọn tí mọ̀ ń wa epo ibi ẹni ah, tí ń ṣiṣẹ́ o ah, ẹ dàgbọ́ sẹ́ iṣẹ́ ká wa epo ká ṣe nǹkan ọkọ̀ ká tún epo fọ̀ ká tún tà sí nítorí náà kọ́ lè wọlé o ẹ ti rí sẹ́ ah. ẹ ti rí sẹ́ severon gangan lọ́dọ̀ àwọn ẹni tó ní tàbá parí gan tí olú sọ pé tàbá ti rí ẹ máa ràn wá lọ. kékeré nù sẹ́rí ọkọ mi severon gangan lọ́dọ̀ àwọn èèbò tí mò ń wa epo tí ń fọ epo tí ń tún ta ibẹ̀ gangan ní ti ń ṣiṣẹ́ ọ̀gá sì ni ah, ọ̀gá ni wọ́n o ọ̀gá pátápátá pàápàá sẹ́yìn orí tí half bus tí wọ́n bá wá gbé wọn lọ sí ibi iṣẹ́ ẹ kì í rí ah so inú wa inú wa dùn tẹ́ bá lè help wa mọ́ ẹ jọ tó wọn lọ. kékeré lè yí o tó bá ti jẹ́ pé ntẹ ẹ̀kọ́ sùkúù ni ènìyàn mọ̀ wọ̀rí ah, ṣe rí ntí ọ̀gá iléeṣẹ́ bá ṣètì ṣe mọ̀ wípé ọlọ́wọ́ ayé nu <laughs> ah, ah. ebi tẹ̀sí wàá báyìí náà ẹ̀mí ọ̀gá ni mí ìwà ẹ̀sìn lóye ọ̀gá ẹ̀sìn ọ̀rẹ́ ti rí sẹ́ ẹ̀ ẹ̀ ṣe ntẹ̀wá mú lọ́hùn ṣe certificate ni àbẹ̀wò sí fi owó certificate. bẹ́ẹ̀ sí ìwádìí certificate ní ẹ̀rí ṣe bí ìwé sátífíkẹ́tì yìí nù sátífíkẹ́tì ẹ̀mí ṣetán skúlù àbí kí ni ìyàtọ̀ sátífíkẹ́tì àti cv síbẹ̀ kan náà ni ọ̀dà kò burú kò burú ṣebí àwọn tó dúró ẹbí fún yín ṣebí wọ́n fún yín ní nọ́mbà mi. ọ̀ fún wa. ààrẹ ìgbà nọ́mbà yẹn tẹ sórí fóònù yín. ẹ bá ti dé èmi ò gbè fún bí ẹ bá ti gbè fún sẹ́rí ọ̀gá pátápátá ni ọ̀gá pátápátá yẹn yán nílé iṣẹ́ sefron láwọn ìbọn náà bá ṣiṣẹ́ kò sí pé àbí wọ́n gbà wá kan sí níbẹ̀. ẹ ṣe gan mọ mi nù bẹ́ẹ̀ bá ti pè mí èmi ò ti ṣàlàyé fún wọn ẹ bá ti pè mí èmi ò kàn sọ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ni ẹ bìkọ́ tẹ́ ti ṣe èyí tó yẹ kẹ́ ẹ̀ sí ẹ ti kàwé ti gbóyè gẹ́gẹ́ tí ń sáàfù ẹ ti di kọ́fà. ẹ ṣe gan ma inú wa dùn tẹ́lẹ̀ bá lè fẹ́ wa ah, sọ́kọ́ sáwọn lọ fún ni steve ẹ jọ ma inú tẹ́lẹ̀ bá lè help wa in fact a máa appreciate it. ẹ gbàgbé ẹ sẹ́rí àǹfààní kọ́tẹ́yìn tún rí ẹ̀ mọ́ o nítorí pé yìí lọ sí skúlù ẹ parí ètò sísá ògùnbàdì ọkọ fásán. ìtọ́pọ́lọ́ tí wọ́n fún yín ṣe sẹ́ni tó fi da kéèyàn mọ̀ kàwé nù irú ìwé tẹ́lẹ̀ náà káà sí ìmọ̀ ipò ìgbàlẹ̀ yìí náà bọ̀bọ̀ sí bẹ́ẹ̀. <laughs> wà á mú màtí ń lọ mọ́tò tó fẹ́ gbé mi débi iṣẹ́ ibi iṣẹ́ wa wọ́n mọ̀ kó bẹ́ẹ̀ jí lọ wọ́n mà ti dá mi lẹ̀ má lọ. Ah. mọ̀ ń bọ̀. ó bẹ̀rù jókòó jókòó jókòó jókòó. Ah, dákun mọ́ bìí ẹ̀ sọ yín síìtì tí àwọn ọba àwọn kọ́fà àtàwọn àbẹ̀ ọ̀hún síìtì tí wọ́n kó wá yìn wọ́n wá sẹ́ èmi wá sí àlàyé fún wọn wípé kò sí sòrò wọ́n sì bẹ̀ mí wọ́n ní dákun uh-huh. kí n bá wọn kó fún ọ pé gbogbo tó kù kó wọ́n bá wọn níbi sí àwọn wọ́n sì mọ̀ wípé lágbára ọlọ́run iṣẹ́ gidi sí aláwọ̀ alákàlà wọn wọ́n rì. ẹ̀kẹ́ mi ìlú náà ń níbi iṣẹ́ tá a wà. ìlú ah, ìwọ̀n náà ń níbi iṣẹ́ tèmi wọ́n ní kí ni àwọn kọ́fà ìwé mélòó lọ́kà ìwé mélòó lọ́wọ́ kọ́fà tó sọ ìka tọ́jú ọmọ àdìsẹ́ mo jẹ́ kí tètè máa lọ tó bá tó. wà wà wà sórí àwọn ọmọ mi wọ́n kàwé wọ́n ṣe graduation university bí wọ́n bá ṣe graduation university ṣe ìgbọ́n wọn staff ni ṣé wọ́n sọ wípé bàbá ẹ̀ farabalẹ̀ tó study CV àwọn yìí ọ̀rọ̀ wípé ẹ fọ àbí sẹkọọ lọ sọ pé bákan bákan ọmọ ẹ gírèdì wọn. wọn ò tọrọ ẹ gírèdì wọn. bá a tọrọ ẹ kó tó máa wọ tọ́lẹ́nu tó kó tọ́lẹ́nu lórí ọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́mọ wọ́n wà lè gbà wọ́n sọ́dọ̀ wa ìwé lórí wọn kà ìbò rẹ̀ wọ́n gbọ́. àwọn ọmọ ń kàwé àwọn kàwé gidi ni sórí kọ́dà sórí èèbó tí ń bọ́ lẹ́nu wọn ó dáa ju ìtí wọ́n ń sọ̀rọ̀. báwo ni wọ́n ṣe mọ̀ pé ìbò ẹni wọ́n dáa ju tèmi lọ ṣé wọ́n gbọ́ ni ṣé wọ́n gbọ́ rárá wọn kọ́ ló pe kọ́fà yìí wọ́n kọ́ ló pe kọ́fà yìí kọ́ ìpàdé pe ní kọ́fà kó gbà lépè wọ́n mú má dàbí wọ́n bá jẹ́ wípé olùgbé dàbí jẹ́ kí n bá bá ti lọ. ọjà má bínú sórí sífì yìí kó dání kó dání lọ bísẹ̀. dàdá ní kó èmi gbà wọ́n bá ti padà lè kó kó fún wọn olùgbàrí wọn bí iṣẹ́ wa ṣé torí tó ṣe pèmí sórí pé àdáhùn dúró dè ní gbèsè yẹn pẹ̀lú gbé dáadáa kí mọ́tò ibi iṣẹ́ wa ìyẹn ní sẹ́fù ọ̀tí mo ti ṣiṣẹ́ tó bá jáde ilẹ̀ wà ládé o. ẹ dákun sí àwọn òyìnbó lẹ́ẹ̀bá ti tẹ̀lé. àwọn òyìnbó náà bá tẹ́ ní sẹ́fù ọ̀tí mo ti ṣiṣẹ́ o àwọn òyìnbó ni o. ṣé àwọn ẹ̀gbọ́n wọn rí yorùbá tó ń gbà tí wọn rí àwọn aláwọ̀ dúdú sọ̀rọ̀. máa tọ́ rẹ jẹ tó gbọ́ máa tọ́ rẹ. afọwọ́ ẹ̀fọ́ yìí ń pọ̀ láàbọ̀ bẹ́ẹ̀ wípé wọ́n ń kàwé wọ́n kò lè lẹ́sẹ̀ wọ́n lọ ní láyé sí i wọ́n ti ṣe kàdíẹ́sà nígbà tí kàdíẹ́sà yóò ti bíbí lọ kú tó báyìí láti lọ lùtù ni ẹni ẹ̀sìn lọ fẹ́ lùtù àwọn táwọn ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ìdí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n ẹ̀sẹ̀ ṣe tó kúlù ní ẹ̀dí ìdí wọn ẹ ẹ dàbí ilé ìròyìn wa. ọ̀sẹ̀ yìí kọ́ ọ̀sẹ̀ yẹn ti ọ̀sẹ̀ yẹn ti ṣe kíní kan. ṣé eléyìí dáa o láwọn ọmọ tó jẹ́ wípé ìwé tí ebú ẹni wọ́n gan pàápàá ọ̀dà àjùtọ̀dọ̀ rẹ lọ ṣé wọ́n tẹ̀ ń fún èbó ni. ẹjọ ọlá ni mo bèrè sá. o ò rí sìn ni. mi ì pàdé bí mo ṣe ń bọ̀ ọ̀gàn mo ní tuya feed ní èrè ní fìdó mo fi ní kí wàá pè ní lẹ́sà. ó ti jáde òwe sí sí náà ló bọ́ta. Ah, ok kò sí pọ́lẹ̀ tó bá dé ẹ̀sán pé mo ti bẹ̀rẹ̀ sá ọ̀rẹ́ àṣà. wá wá wá ọ̀rọ̀ rẹ̀ mo fẹ́ bẹ̀ sọ ṣé òkè ń bá sọ̀rọ̀ ni bó ṣe ń sùn sílé tí ó mọ̀jọ oorun lọ tó jẹ́ pé kó dẹ̀ sùn kó jẹun kó dẹ̀ ṣeré jáde nìkan ló mọ̀ ìwọ òkè ń bá sọ̀rọ̀ ni gbogbo aládẹ̀mọ̀wọ́ pé ṣiṣẹ́ ṣiṣẹ́ ni ẹ ó wà hard working gbogbo wa mọ̀ yẹn ṣe rí nǹkan tẹ̀sán yẹn lóòótọ́ ẹ̀rí sọ́sà àmọ́ ọ̀rẹ́ mi mo máa ń bá a sọ̀rọ̀ mi ẹ̀ ti sọ fún láìmọ̀ ìgbà pé iṣẹ́ wà ní òtẹ́ wa pé kó wa iṣẹ́ bó jẹ́ kó yé mi wípé ẹgbọ́n òun lówó lọ́wọ́ gan ajẹmọ̀ ah! yẹn ládùúgbò pọ̀ ọlọ́run kẹ́yìn gan so mo jẹ́ kó yé mi pé òun ò lè ṣiṣẹ́ ní òtẹ́ wa pé iye tí bá ń gbà lówó oṣù lẹ́gbọ́n òun fóun ní weekly so kí ló ń fẹ́ máa ṣiṣẹ́ fún iná jáde pé ó ní point èmi tí mo gba fifteen thousand lóṣù tó ń jẹ́ ń gba fifteen thousand weekly ṣe é pé kò ní lè ṣiṣẹ́ ní ọ̀dọ̀ wa sọkọ tí mo rí bẹ́ẹ̀ ni ẹ sà àti mátọ ọfà bí mo yẹn bá yín sọ̀rọ̀ báyìí àyè sílẹ̀ ní òtí ẹwà èèyàn mẹ́rin ni manager ní àwọn fẹ́ gbà báyìí tí mo tún sọ fún bọt ó jẹ́ pé mi pòun ò lè ṣe. ó wá mọ tó máa ṣe fún mi. sórí vacancy tó sílẹ̀ lótẹ́ẹ̀lì yín yẹn bá mi reserve ẹyọ kan jọ màá mọ bí mo ṣe máa wọ débẹ̀ tó máa bẹ̀rẹ̀ iṣẹ́. ọ̀rẹ́ sàn. bá mi bí tó bá dé. be every opportunity that comes your way you can accept. No be every I can't remember ẹ wo mo rí miss kan ńlá nìyẹn ẹ wo owó yẹn náà ni mò ń sáré kiri mi ò tí ì wíkíwíkí o ti hansi ju ọlọ́run tí báwo látẹ̀yìn báwo máa hansi gan tí báwo láti wájú máa ń beautiful jọ ẹ ti ní pati ṣe family ni bẹ́ẹ̀ ti rí ẹ fẹ́ràn pati ju owó school fees lọ jọ tó ọlọ́run ta ló ti fẹ́ ṣe pati o. gbọ́n mi kan mà ló fẹ́ ṣe wedding o. wọ́n fi ṣe wedding. Eh. Ah, wo ní sílẹ̀ gbé màmá pé ó ti mọ yanjú jọ má bẹ jọ mọ̀ pé born artist ni àmì ah, ò mọ̀. o mọ̀ so òrí dáàdi ah, mi rí. àmì yìí wọn jọ́tọ́ lọ́hùn ní ìjọ wẹ́dìnì ẹ̀gbọ́n ẹ̀ yẹn àwọn àtìsí olùfẹ́ kí kó wa lọ. mo fẹ́ bí mi ní nǹkan àkọ́jú Ògògó Ọdúnládé Adékọ́lá mhm. mo fẹ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn tó fẹ́ nìyẹn mm. gbé kí wàá surprise ẹ̀ kí n surprise kí n kó lè mọ̀ pé born artist ni mí kí n surprise dáadáa kí n kákọ́ni ti dúró báyìí ògo dúró mm. eh, yẹ́kẹ̀mú náà dúró ọdún eh, adékọ́lá òun náà dúró báyìí kí wàá pé táwọn tí ọkọ àti àwọn kọ́kọ́ dìde kọ́ máa lọ báyìí kí màdá níbi kọ́ wọlé ni kí n má gbà kó wọlé báwo ló ṣe máa fi nà kí n má gbà kó wọlé báyìí nígbà tí ọkọ àti àwọn fẹ́ jáde kó kọ fojú rà gbà kó báwo nínú ẹ ṣe máa dùn tó. o dẹ̀ fẹ́ tẹ́ o dẹ̀ ó kàn déédéé ń rìn kó dẹ̀ tẹ́ ṣé ìwọ gan fún ẹ mo ti pì ẹ tó sọ fún pé fẹ́ má gbà kó kàn dání jọ ń torí ọlọ́mí ní àgbà ọlọ́run jẹ́ pé mi rí àgbà dílé ẹ mu jọ ń torí ọlọ́mí ìpìyẹ mi ìfìwé pìyẹ má wà ọ̀dùnmọ́ ẹni tí ò mọ yìí ni ẹ àwọn sáà tó rẹ̀ ní sí ọ̀pọ̀ pa bàbá yẹn ò mọ̀ wọ́n bọ̀ tó wá dàgbà kó níjọ wedding night. fún olórí burúkú mo bá dùn ún pọ̀ nítorí ọlọ́run báyìí. Ah! bàbá àgbàkò ó fẹ́ ọ̀dà tó bá fẹ́ bàbá àgbàkò kùkù tẹ́ ń kọ́ ò fáwọn. wọ́n fún ẹ kí lè fi yàtọ̀ ságbà kò tó sàn aláyé ṣe mi yẹn pẹ̀lú mi jẹ́ <laughs> gbádùn jù nínú ọgbà yìí. mi ti bá òun. jọ tí ẹ jẹ́ kí n bèrè kọ́kọ́ lọ́wọ́ ibi tẹ bá ti jọ kóra ẹni tẹ bá bò sí ẹ jọ ń torí títọ lọhùn ṣẹlẹ mi àti iṣẹ kọ lówó kọ rẹ ni kí ni ìṣòro ayé yín. àní mo fọjọ́ méjèèjì ní àrídá ìrírí wọn ṣàká máa jẹ ló fún yín ṣàká máa jẹ ní. ibi tí mo fọjọ́ méjèèjì nínú rúùmù ni ẹ kóra yín mọ́lẹ̀ kọ̀kọ̀kọ̀ ní ẹ̀jẹ̀wọ́. kò sígbà tí òṣì ní padà gbèpè. o máa gbèpè ṣé o pọ́jú mi lọ mú ẹ débi o fẹ́ máa fọwọ́ máa lalẹ̀ fẹ́mi sí àbí àtijọ́ dẹgbẹ́ tẹ́mi bá máa mọ̀ pọ̀ tẹ́ẹ̀mí èjì tẹ́fẹ́ bá mi sọ lélẹ̀ ẹ ti jọ jòkó ẹ ti jọ pa ẹ ti jọ kú kí ni títí yín náà kílí tẹ máa ń ṣe lára èyí máa ṣe lára ìlara ò dáa ó dà ń pẹ́ méjèèjì ẹ wàá ẹ mọ̀ yìí tó kàn yín kù mo fi yín lẹ̀ ibi tẹ bá bá bò sí yín dé wà láàrin. wọ́n wọ́n gan ní ìrìkìrì yẹn. a ní mo rí wọn nínú rúùmù. ó ṣe wá ń dènà ìgbóhùn. àwọn ọmọ múlẹ̀ fún mi ló ṣe àní mo rí wọn báyìí kọ̀ọ̀kọ̀ọ̀ pọ̀ ló ń sáré àti lówó ẹni mọ́kè ìyẹn ló ó rí mi. ó sì máa fi léyìn ilé ìkẹlẹ ni ẹni tó ní mọ́tò yìí ẹni tó ní mọ́tò yìí àgìrí ló máa fi gba two hundred naira lọ́wọ́ lẹ́gbà lélẹ̀ lẹ́gbà hmm? mo fọ kámẹ́rì kan jẹ tàn án náà fún ẹ lówó òfin jíṣẹ́ o. wọ́n fẹ́ lówó. ẹ kámẹ́rì tọ́pákì síbẹ̀. yẹ́ẹ̀. yẹ́ẹ̀. lẹ́gbàá kí ló ṣẹlẹ̀ ayé ìsìyàtọ̀ rẹ ṣé òtẹ́ẹ̀lì wa la yé bá ti parẹ́ ni àbẹ̀yẹ sí wa bàjẹ́ tó èyí ò tẹ bàbá yóò lójú tí o ní ní sọ èmi fún mi ta mo lè sọ sápò. wọ́n wá ṣe mítìn ìbírí àbíbáwò. wọ́n wá ṣe ṣìnà ni. àwọn wo àlìsàlẹ̀ ni wọn. eléyìí tó ń lọ bíi pé kò ní di kì í ṣe bíi pé kò ní di kò ní di rárá. eléyìí jọ kékeré yìí ní kì í ṣe pé ọmọ bàbá yìí ni kò ẹsẹ̀ ìyá bíi kódà ó ṣàkókú tó bá ti dé rìsẹ̀pṣọ̀n kan fẹ́ gan-an kọ́kọ́rọ́ kò ju bẹ́ẹ̀ náà lọ ní ìmọ̀ náà adébáyé kọ́kọ́rọ́ abájá ẹ̀ tó bá dé. ní sòrò ní sòrò ní sòrò ó bá àyàn jẹ jù ó bá àyàn jẹ jù ní tèmi rí lórí gbogbo fi ṣàkọ ni o. kò ṣàkọ o ṣeéṣe kó ń kọ́wọ́ náà dèdè wà báyìí. kò ṣàkọ o ń gbé ṣe ọlọ́run bó lọ ṣe dá níwọ̀n tó tó bó ṣe ń lọ rè. àbúṣe rìn nìyẹn kódà kó a máa bọ́ sọ́ọ̀nù yàrá a máa bọ́ ìbílẹ̀ parí ẹ̀sìn rẹ̀ jọ̀wọ́ rẹ̀ dé nìyẹn. jọ má bìrì jọ báwo lọ ṣe irú kí láyé ìwà fẹ́ jà ṣé òtẹ́ẹ̀lì wa láyé ti fẹ́ parẹ́ gbogbo ayé ni. báwo lọ ṣe wá gà tó fúnra àwọn tí bàbá yìí máa wá tó bó ṣe tó yìí báwo lọ ṣe máa wà mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ ṣe pàpà kú. bọ́ọ̀lù ìfẹ́ balance. máa gbé ṣé ṣé ẹni mo kọ́kọ́ bèbí àwọn wábí o ìgbà máa gbé kì í ṣẹun. sọ̀ọ̀nì pamọ́ kò ní sí ọmọbìnrin sọ́tẹ̀ẹ́lì wa sọ̀ọ̀nì pamọ́ bìnrin sọ́tẹ̀ àwọn ọ̀ṣẹ̀ṣẹ̀ ń bá wọn pé kàkà lẹ́ni lédi. mọ́sọ̀rọ̀ mọ́sọ̀rọ̀ mọ́sọ̀rọ̀ kí ni kí tó mọ̀. yìí àwọn kọ́sọ́mà kan ń bọ̀ ọmọ àtìyà ọmọ àtìyà. ó ga o. ó dà pé ó dà pé kọ́sọ́mà yìí ni wọ́dà nà pósìtì wọ́dà nà pósìtì ní gbogbo kọ́sọ́mà yìí. you understand o ṣé ìyá àtọ́mọ rẹ̀ wọ́n wá nísòro sọ fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún yẹ wọ́n á gbé yẹ wà bí pé wọ́n fẹ́ búùkù rúùmù ní àbáwọ̀. ṣé kọ́mọba jọmọ rẹ̀ akẹnubọlá ẹ̀rọ ní gbangba. a ah, kò máa sí tọ́ọ̀kì ṣe wá ṣèṣì náà ni. kò sí tọ́ọ̀kì ṣe dòyìnbó àwọn méjèèjì ò lè máa fẹ́ràn àwọn. àwa ṣèṣì náà ni o. nígbà. àwa ṣèṣì náà ni o. ọlọ ṣé orí ṣé orí tíráyì kò máa wà lẹ́nu géètì o o mọ bó ṣe ń lọ ló tẹ̀lé ọ̀n sọ máa ti yá o ọ̀n náà wá ṣèṣì náà ni o. rárá o má sọ bẹ́ẹ̀ o. ọ̀n máa ti yá jọ̀mọ́ bìnrin ṣé. àwọn méjèèjì bọ́yì wọn ò ṣọ́ wọn jọ̀ṣẹ́ ọmọ amákẹ́nubọ̀yà rẹ̀ lẹ́nu rí nílùú òyìnbó bá ṣe máa ń gbọ́ oríṣiríṣi ló ṣẹlẹ̀ gbẹ o ọmọ kìsì yẹ o ṣé pé méjèèjì wọn rún àwọn. for your information ọ̀n tó máa ti yà ó àlè sálèrè wọn wọn máa yọra lé àlè ni wọn ṣe ń wá bínú yẹn kódà bó ṣe wà yìí bó ṣe wà yìí bó ṣe wà yìí kó bá bá wọn ní yàrá ẹnu ayá ẹ ó máa bù tán ni ìjọ kan mọ̀lá tún yàrá wọn ṣe níbi tẹ̀wọ̀n èèyàn máa wà nsàlẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin òun àwa bò pa ọmọkùnrin àwa nsàlẹ̀ bí báwa bèrè ṣe wà ó máa ń bò yọ̀tọ̀ ó máa wá ní ó máa bò pa ni ó máa bò yọ̀tọ̀ mọ́ ó máa bò tán yanyan ni wọn ò ní yí èèyàn lábẹ́ owó ìyá máa fẹ́ wà níbẹ̀ èyí bá gùn tó ní wọn ò ní rí lábẹ́ ara lọ́mọbìnrin yìí kátẹ̀ wà ló lára díẹ̀ tó lómi lára wọn ò ní rí náà abo ẹ̀ pa abo yọ̀ pa àmọ́ yìí ah! fún àṣẹṣẹ wọn bí mo gbèdì fún ilé wọlọlábò padì yín lè yìí ẹ pẹ̀lẹ́ wọn náà bí èèyàn pa kò sí wàhálà. máa ká tẹ́ ń ta ìkóbi amátú kò sí wàhálà obi obi. àbòsí ló máa pa ẹ́. lọ́gbà jẹ́ lẹ́gbẹ́ lọ́gbà mú kútẹ́ bẹ̀rẹ̀ sí ní rò kiri. lọ́gbà mo fi ọlọ́run búra kò sí tó ti máa gbọ́ lẹ́nu mọ́. ìjọba kàn ẹ́ ìjọba kàn ẹ́ ìjọba kàn ẹ́ máa sọ fún ẹ pé. àbọ̀ ń jẹ́ wèrè wọ́n ṣe wọ́n wá gbéyàwó tèmi wá bí àbúrò máa aṣọ orí burúkú táwọn eléyìí ṣe. ìjọba bínú pa wọ́n gbéyàwó ń bá bí màá fọ́ bí. ó léwu. máa èmi ò lè wo mi ò lè wo ṣé orí bọ̀dà kan gbé wá yẹn ọkọlọkọ ni wọn àǹtí tó gbé wọn wá ìyàwó níyàwó ni wọn. bó ṣe yín ayé kan bó ṣe yín ayé tiwọn nìyẹn. kò sẹ́ni kò lè yí kan. bó ṣe yín ayé tiwọn nìyẹn àmẹ́yọ̀ kan wá ah. gbéyàwó tẹ̀lé wá bí. <laughs> kí máa ṣe. sáfàrà manu mileke o. ta ló fẹ́ manu mileke o. manu mileke o. ta ló máa gbá ẹ níke ohun tó máa gbá ẹ ohun tó máa gbá ẹ nínú òtẹ́ẹ̀lì ó wà lára ẹ fúnra ẹ èmi àgbá ẹ níke àbórí ẹ ti bu. kìsìn tó lè ṣe ọjọ́ òun bá mi gbogbo mọ́tò tó wà bí wà fọ́gbà. kìsìn tó lè ṣẹlẹ̀ àbẹ́ ọ̀run. kìsìn tó lè ṣẹlẹ̀ àbẹ́ ọ̀run. wọ́n máa orí ti yìí. dẹ̀mùkẹ́ wá sáré ní gòkè mọ́ mi. wàá gbà mi o. àìtí àwọn ti gbéyàwó rẹ̀ bí o ti ń wàá gbà lọ́wọ́ mi wàá gbà ké wàá gbà ké. tẹ̀lé lọ. wàá gbà ké. tẹ̀lé lọ. dáké wà ẹ lọ́dọ̀ búkì reception orí ẹ ti bàjẹ́ búkì búkì. Ah. mo ah. ah. ó dà náà fọ́ síìtì búkì náà wà ń kí ó dájú mi lọ èmi dẹ̀ tún èmi tún lẹ́wà díẹ̀ ó mo yàtọ̀ sí kíní kan kíní kan dáńkù yìí. búkì kí ni gbogbo rárá rárá yìí náà ah, torí ẹ ló ti dáwọ́ bọ gíláàsì mọ́tò gbàgbàgbàgbà bẹ́ẹ̀ yẹn sójà tó ń fọ́ lójú ẹ ni láyélájẹ mọ́tò bá mi dán wò mọ́ o ọ̀dà ṣé mo ń ṣe taxify ni àbí mo ń ṣe uber àbí mo jọ capman. mo ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ nà ṣé bẹ́ẹ̀ yẹn kọ́ lẹ gbé yìí. èèyàn kan mo gbé yìí. ẹ rọra. <laughs> ilé ìtura hotel hotel ilé ìtura hotel hotel ilé ìtura hotel. ẹ kalẹ o. ẹ ǹlẹ́. ah madam ẹ kalẹ. ah ẹyin pẹ́fà ni. àwa ni o. ẹ ǹlẹ́. ẹ sí wa. bóyá ni. ẹ ṣe ọjọ́ mọ́ a ní ká wá gbọ́ èsì kan tí ẹ bá sọ fọkọ yín táwọn yín ní ọ́fíìsì ń yín. Ah, ṣé wọ́n ti fún yín sẹ́yìn. torí ẹ̀ náà ṣe wá bá wa sọ fún ah! ọkọ yín mọ́. ọ ọ ọ mo jẹ́ lọ́kì yín ah, tẹ kófíìsì yín wá kó yín ní exactly ma. ọ fíìsì yín kò dáa. ayọ̀ lórí sẹ́. ẹ ẹ lórí sẹ́ sẹ́rí. Emisi Road ibi tẹ́ ẹ bá ṣẹ́ wá ẹ lè rí bẹ́ẹ̀ nígbà máa gbé fíìsì eyín òun ọkọ mi kódà ọwọ́ èmi gan fúnra rárá ọ̀rẹ́ ah, ah, ah. gbà yín ó ní òun ní pé kì í ṣe irú yín wọ́n gbà níbi sí àwọn sọ́yìn ibi sí àwọn ọ̀hún ibi sí àwọn ọ̀hún ìyàn ńlá ti kú kọ́kọ́ bí òun ọ̀kọ́kọ́ lè gbà sí o bọ́ọ̀kọ́ fi ń gbá yín àwọn pìpù. ẹ jọ̀ọ́ mà ṣé wọ́n ka nǹkan tẹ fún wọn ṣáá. Mm. madam ẹ jọ nǹkan tẹ̀ ní kejì mi sọ́dà pé kò yé yín as in cv ta kó fún yín jọ yẹn ṣé ẹ bá kó fún ọ̀wọ́ yín ọmọdé ẹ̀ka àwọn nǹkan tó wà nílẹ̀. wọ́n gbà àní ń wà sọ wípé ó wọ ẹ̀mú sọ fún ara mi. Oh. ẹ bí wọn pè mí fún ọyàn ẹ̀ sáàpù ẹ bí wọn pè kì í ṣe tó bẹ̀rẹ̀ ṣe mọ̀wé tó. ẹ má tún wọn lágbèjáde kó ah! sọ́ọ̀tù wá wà òkè mà. kò sí sẹ́rù bẹ́ẹ̀ fẹ́ wọn jẹ́ ìgbé káwọn kò sí sẹ́rù bẹ́ẹ̀ ẹ jẹ́ àpò ìṣòro ẹ ti ń yé pàmbólábòlà eré yín pa mí ní ṣe irú yín qualification àyè ò gbé ẹ̀rù ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ẹ̀yà kù ẹ̀rù èmi lójú èmi pa mí mo ń sin ẹ̀wà lọ́wọ́ méjì kọ́ wà mí ó jóná èmi ò sàn kiri jẹ. ẹ jọ mọ tú wọn ẹ jọ ẹ jọ náà. nǹkan kan tó mi ń wọlé o bí a ẹ̀yìn òwe yẹn ẹ dẹ̀ sọ pé wọ́n máa yé gbé nǹkan gbé fún un ó sọ mi tàkọ́ pẹ̀ṣà pẹ̀lú nǹkan tó ń sọ yìí ó gbé fọ́pọ̀ yìí ọkọ ẹ wò rí nǹkan kan ní olùkọ́ lọ sùúrù rárá. pẹ̀lú kókò yìí tó dánú fún ẹjọ́ yìí. thank God pé photocopy la gbé fún wọn ẹ wo ẹ yẹ ká máa lọ ẹ ká máa lọ. yípadà jésù fẹ́ dé ìwọ tó ò ní gbó jáwọ́ nínú igbó mímu torí jésù fẹ́ dé ìwọ tó ń gba ọ̀kadà tó kì í sọ owó ìsọ̀límẹ̀ tó ní jáwọ́ jésù fẹ́ dé. yìí sí i ẹ̀mí ọlọ́run jẹ́ kí n mọ̀ pé ibi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ èṣù ti gba àkóso níbẹ̀ bẹ́ẹ̀ ni èṣù gba àkóso. lásìkò tẹ́ ẹ máa ṣe jí mata ẹ máa gbàwẹ̀ fún ọjọ́ méje tẹ́ ẹ bá wá gba àwẹ̀ yẹn bọ́lọ́n ti bẹ tẹ́ ẹ náà bẹ ọlọ́run máa fi ara wọn yín àmọ́ gbogbo nǹkan tẹ́ bá rí ẹ má dẹ́jà o ẹ ní ìkẹsàrà fún. màá gbààwẹ̀ òkun ọjọ́ méje bẹ́ẹ̀ni kí ibẹ̀ má dẹ́jà bẹ́ẹ̀ni mo ti gbọ́ jésù àwa pẹ̀lú àlàáfíà o ẹ ṣe bọ ẹ wá ẹ wá ẹ wá má lọ ẹ gbọ́dọ̀ jẹrú tí ẹ fún mi. ṣé kìí sọ pé fẹ́ fún mi lówó. ẹ wo bí ẹ̀yin kọ́ ni mo fẹ́ fún lówó owó tí mo fẹ́ fún yín ẹ bá mo ṣe jọ lọ́wọ́. ọ̀fẹ́ la fi fún mi ọlọ́run ò jẹ́ ká gbowó. alẹ́ yìí kọ́ ni mo fẹ́ fún lówó ẹ bá mú ìyẹn bá ń kó sílé ọlọ́run tó bá wá jẹ bẹ́ẹ̀ Ọlọ́run tí mo máa bùkún nígbà yẹn àmì Jésù ẹgbà èmi kọ́ lẹ fún lówó Ọlọ́run lẹ fún lówó ẹ ṣe bọ gbogbo wa nìyẹn dúró níwájú Olúwa. Ṣadé Fọláṣadé. yes. báàgì tí mo gbé sínú yàrá ní ọ̀sán ń bó lọ gbé sí ṣé torí báàgì ló fi wá mi ẹ̀. máa fún mi ní ọmọ fún mi tó bọ́ṣọ wèrè nínú ọjọ́ báàgì sí. ìgbà tí mo wọnú yàrá tí mo tún ní báàgì mo rò pé ẹrù tó wà ń bẹ ọ̀fẹ́ wúlò èmi ti gbé sẹ́yìn kù. a ah, mo dáná ẹrù wọn ní onítùmọ̀ ẹrù tó wà ní onítùmọ̀ torí wọ́n sọ kíni kan fún ọ sọ ní láyé rẹ táyé rẹ ó fi parẹ́ kété sọrí táyé ó fi parẹ́ táyé ó fi parẹ́ pátápátá tí bá gbé nǹkan wọnú ilé báwọn ọkàn kan ti ah, tó wà ní báàgì ni. ẹ̀ṣọ́ wájú báàgì lọ ni. ṣọ́jú báàgì lọ èyí tó wà ní báàgì ó dùn ó dùn gbogbo mọ̀lẹ́bí yìí lọ ní mo lọ gbé sí ní mo lọ gbé sí mo bèrè. ó wà lẹ́yìn kùlé kó má parẹ́. agbátẹ ní german lè kẹ. ọ̀pọ̀ tó náwó ọwọ́ rẹ̀ fi ráyè kò dẹ́gọ́ ọ̀pọ̀ ń sáré àti là ẹni bí wọ́n ń gbèrò láti ìjà bọ́. pálára ikú pànìyàn kan. sábà kí I don't believe pé náà standard room tó wa loke lo fẹ́ mú mi lọ ni. Ah, ẹ wo ọ̀nkù ẹ má jẹ́ parọ́ tán yìí kò sí nǹkan tó wà ní standard room tí ò sí bíbá yìí náà tó ti yẹ yín sẹ́ẹ̀rí standard room tẹ́tẹ́ sọ yẹn gan ariwo lásán packaging lásán ni sẹ́ẹ̀rí hmm. room táwa yìí AC room yìí òun ló ṣiṣẹ́ ju gbogbo tẹ́lẹ̀. Are you sure? ah bẹ́ẹ̀ díẹ̀ room one oh one eh. àìmọye àwọn customer mi gan tó jẹ́ pé wọ́n máa ń pè mí pé one oh one làwọn fẹ́ sùn one oh one làwọn fẹ́ sùn wìtìwìtì ni àwọn èèyàn máa àwọn ọmọ àwọn òpè à irú yín gbà tá a dẹ̀ ti ní irú yín bá sáà rí irú ládùúgbò bí ẹ tẹ́ ẹ bá jẹ́ bí ẹ̀gbọ́n sí wa ayé á jẹ́ bí ọ̀rẹ́ mi lè tì yín lọ bí tí ò dá. mo bẹ́ẹ̀ bí ṣó fẹ́ bí mo tẹ̀ ṣe feel bẹ́ẹ̀dì yìí ó strong dada so mm. mi hmm. mind yẹ àti pé bí mo ṣe wọlé gan spirit mi lọ pẹ̀lú ẹ̀ so kò bad. ok o like ẹ ah, ah, um, tó bá yẹ tó bá yẹ kò sí problem um, mo tó ṣẹlẹ̀ mi tó wà ń ta ẹ̀ bá mi clean ẹ̀ à ń eh. o ti bọ̀ máa máa pẹ́ o eh. all right baby hmm. tí n bá nílẹ̀ nísìnyí máa pẹ́. ilé ìtura baby o fẹ́ tí anything so wọn kò mọ promise ẹni ló máa enjoy yìí and you can see o tẹ ìlú kankan yeah let's go. ah gbàgbé kí ló dọ̀ ọwọ́ wèrè wọn fi ń gbọ́ gbọ́ wèrè ní ẹni tó kúndí kúndí. ìyá túndé. Felicia lórúkọ mi dàbí pé wọ́n ṣe mistake ni o wọ́n mi kọ̀ọ̀kan ni o. èmi ṣe èmi ṣe mi èmi ṣe ṣe ṣe ṣe ṣe gini yóò. àyùrò ìfúgbọ́n lọ́tí mọ́lá ẹbí ọ̀ ló ṣe sí. ẹbí ọ̀ ẹbí ọ̀ àwọn tó ń lé bá mi àwọn kọ́ ló dá mi rí ọba tẹni jẹ́ ẹ ò lè bá mi rí. ọ̀ṣọ́gbó mi ta lọ́wọ́ mi ọ̀tá mi ọ̀tá mi ọ̀yọ́ mi ọmọ ọ̀rọ̀ ọ̀ṣọ́gbó mi ta ló ṣe láì fún mi. ọ̀ṣun ọ̀ṣun ọ̀ṣun mi. ẹ̀yin ìyá mi mo sì yí tó mo ṣe pèsè tó mi omi ọ̀ ọ̀tọ̀ ẹ̀mí ọ̀. ṣé bí èèyàn ti ń sin ẹ̀sìn rẹ̀ fọwárí o ti ń dá mi láyà láti gbàtọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ òun rí i pé ìmọ̀ tó wà nínú rẹ̀ ó ń gbọ́dọ̀ báyìí bí pa mí bí kò gbọ́gbọ́ ìkùjẹ fún mi tí wọ́n bá yí ojú báyìí ẹ̀rọ sì bà mí. omi ìpè kò sọ̀rọ̀ látà. àná rí kò ní kí báyìí ikọ̀ ọwọ́ bọ̀ báyìí ìyẹn wọ̀n báyìí yọ mìírí yọ wọ̀n báyìí yọ mìírí bẹ́ẹ̀ tí wọ́n mi ọmọ ìwé ló mo ń gbójú kúrò ń ní pé kò sí ah! àwọn ọ̀gá mẹ́wàá ti ṣẹlẹ̀ tọ́dá mi bá mi tọ́dá mi ah mo sì kì lóyún ìsìnfẹ́ lọ lọ́jọ́ òun ìfẹ́ lọ ara rẹ mi ara fún mi ara fún mi pé ìrìnrí yóò padà yọ mí lẹ́sẹ̀ lẹ̀. wọ ọ̀rẹ́ mi ní sùúrù. ẹ àmọ́ ọ̀rọ̀ àwọn Yorùbá tán ní adákẹ́ mọ́ fọ̀hún ah! wọ́n lọ ń fìjà sínú ìjà ni o. tọ́ ni ẹni tí ò sọ̀rọ̀ àmọ́ tinú ẹ̀ lóòótọ́. stanley kò ah! bá a ṣe ń gbégbọ́n láyé bẹ́ẹ̀ là ń gbégbọ́n lọ́rùn ó mọ nǹkan tá a máa ṣe tó bá ti délé asin bẹ́ẹ̀ ń bọ̀ tó yẹn ń wọnú ilé báyìí báyìí gbé wà ní kò ṣe gbé fún ó sọ̀rọ̀ o kò sọ̀rọ̀ tó bá délé báyìí ìwọ kọ́kọ́ fèsì ẹ̀ ná asin fèsì ẹ̀ pé kí ló wá ṣe lóòótẹ́ o bẹ̀rẹ̀ pé ìgbà tó lọ nílà rọ̀ ṣó sọ fún ẹ kó ń bọ̀ lóòótẹ́ mhm. that's the first thing kò sọ fún ẹ kó ń bọ̀ nílà rọ̀ tó bá bí wọ pé jọ kí ló wá ṣe lóòótẹ́ sọ fún pé wàtọ́rẹ́ wá ṣe mítìn lóòótẹ́ ni. mo ní ìṣúná ọ̀run jẹ́ ẹ ọtí sọ ìtọ́jú ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tún fi jẹ́ tẹ́lẹ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ dàrú ṣé ẹ fi ń pamọ́ ọ̀bọ fún ìdúró ọ̀tá ìlọsẹ̀ méjì kó eh. nígbà tó bá máa fi béèrè pé kí ló wá ṣe lóòótẹ́ tó máa fi gbìyànjú wọlé kò ọkàn ò ní sí bẹ̀rẹ̀ rárá wàá bí pé kí ló wá ṣe lóòótẹ́ ọ̀ tó fi rí tó fi di kóun rí ẹ àzìngbà hmm? tó ń lọ lé làárọ̀ kò sọ́fẹ́ kóun lọ sí hòtẹ́ẹ̀lì náà ìyẹn ló máa ń kọ́ káyà ẹ̀jọ́ tó máa ń kópa lóòótọ́ máa ní. ìwà ìgbà wájú bẹ́ẹ̀ ní ìgbà wájú bẹ́ẹ̀ eh, ní ìsẹ́kọ̀ yẹ pé kí ló ṣe ìrẹ̀ mẹ́jọ pọ̀. wo ah! ìgbójú la máa fi ṣe o. ààrẹ ah! mu ọ̀rẹ́ mo fọ́. kí ló wá ṣe lóòótọ́ mo fọ́. ṣé gbà tó lọ ilé làárọ̀ ṣùgbọ́n fẹ́ kóun lọ sí hòtẹ́ẹ̀lì. sọ́ọ̀rí gidi mo ti ń sọ̀rọ̀ yìí wọ́n mm. ti gbàgbọ́. bókùnrin ṣe rí mi sọ mi bó bá ṣe ń gbé wá ìwọ gbé fún májò tutù rárá tó bá ṣe ń délé báyìí kọ́kọ́ gbé fún tó bá béèrè pé kí ni wàá ṣe lóòótẹ́ sọ fún pé wà tọ́rẹ́ nípa wàá ṣe mítìn lóòótẹ́ pé after ẹ̀gbà tó ń lọ ilé làárọ̀ kò sọ fún ẹ pé òun bọ̀ lóòótẹ́ náà àbó sọ fún ẹ pé òótẹ́ ló ń bọ̀. wá bí òun náà wọ́n fún un tún rò mm. àbí kí n sọ wípé kì í sèlú rẹ̀ tí wọn tún dùn báwọn. ó sì lè jẹ́ mi bíyẹn tó jọ mí ni kékeré ṣé mi ọ ojú ọ̀rọ̀ rẹ̀ kórè ní ọ tí a ti pé gan pàápàá kí ló ń dán fún ara rẹ lọ sí nínú ìgbà yẹn. jẹ́ kó ṣàlàyé ìwọ máa kọ́ azin tó bá yín wọlé yẹn ìwọ kọ́ gbé fún azin kó ní gbígbóná gan àti kó hot gan kó hot dáadáa ìgbójú ni o mọ̀ hmm. ó bọ́ sí gbogbo yẹn wọlé yẹn ó ti mú nǹkan. Hmm ìwọ ti wá nǹkan wé rí báyìí bẹ́ẹ̀ ń wọlé bẹ́ẹ̀ as pé ní tó ń wọlé báyìí wọ́n kó fún ah, straight. ọpọlọ rẹ ò ní dá. sọ fún pé ọ̀gbẹ́ni kí ló ṣe lóòótẹ kò lè ná ìnáwó náà mọ mo mọ ah, kò lè ṣe mo mọ nǹkan sí mi sọ báyìí wọlé ìwọ kó fún sọ pé kí ló ṣe lóòótẹ kí ni iṣẹ́ tòlíṣẹ tó bá béèrè lọ́wọ́ ìwà pé kí ló ṣe lóòótẹ jọ pé pé ìwà àtọ̀rẹ́ lẹ wá ṣe mítì Palais Touré Hotel. mi. ṣe bẹ́ẹ̀ pàápàá. Ojú ti fi ibi sẹ́lẹ̀, ó wá kájọ síbi. Ǹjẹ́ òru jọ̀wọ́ fún tí o mọ̀ pé iye kan lábẹ́ àrùn lẹ́nu iṣẹ́ yìí àjù méjì náà lọ n bá dé báyẹn ó ti dé bá mi ó wọlá kesi pé láti bí ìjẹta èmi náà kò gbádùn èmi ìyá jọmọ sọ̀rọ̀ káńjọ fọ̀rọ̀ ìwé ra wọn nígbà ìwọ náà kò ti gbádùn ó wọn náà kò gbádùn rẹ n kò gbádùn n bá dé wàá pè mí báyìí kan ṣàwọ báyìí kan wò di o adẹjọ ṣe kíni adẹjọ wọn máa bàyọ sí i lẹgbàá kì í ṣe gangan bí èmi kò sí gangan bẹ́ẹ̀ tó ṣe ṣe báyìí yọ ṣé kì í ṣe nítorí sọ rẹ rẹ mọ́ ṣé nǹkan ṣe yẹn rẹ mọ́ ó wà mọ́ mi kí ló dé agbẹ́kọ̀dé sì kéde gangan nílé ìṣe ní sìnkàn kọ̀ọ̀kan máa kájọ wà máa ronú wà máa ronú ṣé nǹkan dédé ronú lásán ni nàìjíríà gan ni ń débà kó máa ronú kéde gangan. jẹjẹ òkú jẹ tàdúmọ ní ọkùn síbẹ̀ jẹjẹ òkú ìyàwó olóbi ni wọ́n gbé wá síbi tó bímọ fún mi gọ̀gọ̀ ìyàwó olóbi tó bímọ fún mi gọ̀gọ̀ wọ́n gbé wá síbi máa wo bí ilé ìmáàkì ìmáàkì ọkùnrin tó bọ́kùnrin ikọ̀ mi ló ọkùnrin kékeré ṣòfò tíṣẹ́ rẹ̀ kọ́. ìyàwó ní mi gbogbogbogbogbò ni wọ́n dúró sí fífi jẹta fífi tí mo fi dákú ní tí mo dákú sílẹ̀ ìyàwó ní mi gbogbo ní. ìyàwó lè fẹ́ sílẹ̀. ọlọ́ jẹ́tọ́ ń gbélé. ọlọ́ tó bù bọ́lọ̀. ògùn ọlọ́ ìyàwó ní mi. ẹ ta obìnrin náà fún mi o. ẹ ò fún wọn ní kọ́ ló ṣe yìí sí ah! ẹyẹ obìnrin mà jẹ́ nǹkan o. ayi ayi ayi ayi màmá má dà olóògbé. nígbà tí ẹ yàrá ló fẹ́ ẹyẹ bí mo máa ń ṣe ẹ wọ́n pè mí bàbá ń ṣẹlẹ̀ sẹ́yìn ẹ máa na ẹ máa kú pátápátá mi máa kú gbogbo mi ó ṣẹlẹ̀ sí ìkan kékeré àwọn obìnrin mà ẹ máa ẹ máa yàjà tuyà o. ayi sí. ẹjọ́ sọ̀rọ̀ Mr. rẹ̀ mo yẹ kó ṣàlàyé náà ó yẹ ṣàlàyé mo fẹ́ gbọ́ àlẹ́. nígbà wo ìgbé obìnrin tí ó wá bí ń jẹta tí chief kọ̀gbìn atọ́gbé lókè táwọn akọ́lẹ̀tì mọ́ra àsìkòyìntì tó àsìkòyìntì tó àsìkòyìntì tó tí àwọn ẹni hàn hàn hàn bí ajá bí àjọ ìyàwó rẹ nínú. ìyàwó rẹ mi ní kẹ àyẹ̀wò rẹ àgbà ṣe é pàpà ẹ ní èsì ṣe ṣe ìgbà àgbà tí kọ́mí ẹ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹ̀rọ àmúyàwó rẹ ẹgbẹ́ lókè ẹ̀rọ tó kọ́ má dàkú adákú kẹ àwọn olùkú nìyẹn ìyàwó rẹ mi ní ó dẹ̀ gbọ́rọ̀ mi lọ sí television station. Ah. television station kan wálé mọ bó ṣe dùn mí kí ó ní òwò ọ̀rọ̀ ọ̀rọ̀ mímì. wàá mú channel tó wù ẹ́ wàá ṣe sí gbogbo ayé kọ́ máa. láti jẹ́ bí ẹja bá mi ṣé wàá da obìnrin níyàwó ọlọ́ọ̀dẹ mi ṣé ah. ọlọ́ọ̀dẹ mi ẹ̀wọ̀n àǹtọ̀ ẹ̀wọ̀n àǹtọ̀ ẹ̀wọ̀n ti gbé. ayé apiti wọn náà lọ. ọlọ́run náà ti wọlé o. ah òbí èmi ni ti dá ẹyẹ sọ̀rọ̀ fún ẹ mo wá pé gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ tó kọ̀ lómi lórí èmi ò lórí olè èmi ò dé èmi èmi ò ilé ajé ìfọ̀dẹ́tàfọ̀ wọ́n sì ní ìlú ọ̀la ẹ má lọ́dọ̀ fọ̀dẹ́tàfọ̀ wọ́n sì máa bẹ́ẹ̀ lọ́dún gbogbo rẹ̀. ìmẹ̀jẹ̀jì ẹ̀ rẹ́rìn ọ̀sán bẹ́ẹ̀ náà ni. ká má parọ́ gangan ayé kan dún gangan lálábòsí o. wèrè làwọn méjèèjì òun ló dé tí gbà láṣọ rí mr rẹ̀ níyẹn náà kò ṣe káàánú bójú òun náà ni ó máa sọ ọ́ ẹ lọ́sọ̀ọ́sọ̀ bàjẹ́ ni. ìgbẹ́ kòtò lẹ̀ fọ́mọ́lá kejì kókó sí tìrọ̀hún bá jí sọ́fì. kò yẹ ká ó di ẹlẹ́kẹrin tó ń wá bí lónìí kí ló ṣẹlẹ̀ ẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. kí ló ṣẹlẹ̀ ó báyìí. gbọ́dọ̀ báyìí náà. bọ́ Sọmi. Kọ́wọ́lẹ̀. Ìwọ ti lóyún yọ. Mo lóyún o, mo lóyún. Ṣé ẹ̀yin débi dókítà tàbí mo gbọ́n fún mi lóyún ni? Mo ní mo lóyún. Ìwọ máa fi kọ́sẹ̀ bèrè kọ́sẹ̀ lọ́wọ́ mi. Ìgbà olóyún. Ìwọ fún àbúrò mi lóyún. Kílò ká. Ìwọ mi kọ́. Ẹni kọ́ mú fún lóyún náà. Ẹni kọ́ mú fún lóyún náà. Tọ́ni. Tọ́ni ọ̀dà ìwọ pàpọ̀ tẹ̀mí lọ́yún bàbọ̀ bàbọ̀ ọ̀dà bàyẹ̀ kò mọ̀ báwo ẹ̀rú kúrò mọ̀ bá tó nzọ nzọ. ọ̀rọ̀ ayé ẹ̀kọ́ ẹ̀rẹ̀ máa bàjẹ́ ni. ẹ bó ṣe kó bí sí bomi ṣá lórí nǹkan tí mi ò ṣe ẹ bọ́ lọ́hùn wájú orí yín burú. ilé olóyún tó fẹ́ lóyún ilé ààbò. òótọ́ ní kíni ó fún lóyún ẹ̀kọ́ ṣó péré sẹ́gbọ̀ ṣé o gbogbo bí mi ṣe ń jáde tí mi ò kí ń sílé ò ń gbé ọmọ ìwá sínú ilé ìwà bàṣọ. ọ̀dọ̀ rẹ̀ tó ṣiṣẹ́ lóòótọ́ ló ti ń bá sùn àlàyé wa ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà òun náà ló gbọ́ yẹn sórí tọrọ bá rí báyìí òkú mọ̀ pé àwọn méjèèjì wọn kì í ṣọmọdé tí àwa bá ṣe máa ṣàtúnṣe bẹ̀ tọ́jọ́ máa máa gbé tí ò dẹ̀ ní sí wàhálà wọ́n ń ṣọmọdé náà. aláyẹ stop àrùtẹ́sọ irú dà bí mi ọmọ tó yẹ pé babaláyé mi kan ah babaláyé mi five frame ló máa fún lórí èwe wáyé. ó fẹ́ tà fún babaláyé. bẹ́ẹ̀ni ah ṣẹ́gun ẹ̀ lélẹ́yìí. ẹ ṣe fowó ni five m dẹni wàá lọ ṣe sùúrù torí tọ́rọ̀ bá ti di báyìí a máa wá sọ́dọ̀ yẹn a máa wá ṣe introduction gbogbo owó tá a bá ní a máa ná ń bẹ̀ kó máa wá ṣèṣirò ẹ̀ tó bá káyé tó fẹ́ ó ti dáa. kí ló kàn pàdé introduction èyí fẹ́ gbowó orí ẹ̀ ni. ṣé wàá ló bí ni. tó bá jẹ́ nìkan stop ẹ̀ bọ́ ẹ̀ wá yìí kò lọ́ọ̀bì kankan ibi náà máa gbé ibi náà máa sùn ẹ̀ mẹ́rin ẹ̀ fẹ́ tó máa ṣe fún mi màá lọ sílé sìn màá lọ kó ẹ̀rú ẹ̀ màá kó wá sí ibà yìí màá sọ fún mọ́mi wá pé ó sì wà ń lé ọkọ oúnjẹ ìfẹ́ ti yá mi àtọ́ mi jẹ tí n bá rí ẹ lè wa tí n bá rí ẹ wọ́n lọ́ máa pa ẹ ni. ọ̀gbẹ́ni wọn ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣé kò sì máa bá yín lọ lé. ṣé ká yanjú gbà bọ́ọ̀lù ẹ̀ jọ. ó yẹ kí n máa bẹ̀ sùn ó ráyè. mo ti dá kí n fi kíní gbẹ̀jẹ̀ àtòrí wèrè tiẹ̀ náà ń bò ń bẹ̀ sùn ó mọ̀ pé máa lóyún kẹkọọsì kẹkọọsì kúrò ní kọpa idiot ibi ọba rí kò gbà ó tọrọ rí burúkú ní ìtòṣe. kí ló dé tó ń sá fún mi ọṣọ́bù mi síbí mi nìyẹ má sá fún mi ọṣún ọṣún ọṣún àlókè mi ilẹ̀ yẹn ọ̀run èmi náà ni mo bí ẹ kó yẹ kó sá fún mi máa bọ̀ wá bá mi ọkọ mi máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ọkọ mi tó tún máa dẹrù bà nínú ilé ni oṣù ìlọ́dà. irú àmì ara wo ló wá sọ mí báyìí ọ̀ṣùbùnmi ọkọ mi oníkò tí wàá fara hàn mi àmọ́ gbogbo ẹni tó ká mi lórí ọ̀kan ẹni tó pa gúnugún kì í kájú ẹni tó pa àkàlàmọ̀kò kì í ká oṣù ah, ẹni tó bá pa lékelèke ó di ọmọ alákejì ẹ máa nìṣó ọmọ mi ń bọ̀ ọ̀ṣun ah, ẹ̀yin abiyamọ. Ah, ọlọ́run o èmi mọ̀ pé báyìí lọ rí aṣọ ọdún. Eh. iṣan méjì fẹ́ cut o cut ìgbàgbà ah. ah. tèmi ta ọtí ah. ló mẹgábáìtì mi ta. bùrá rẹ̀ mi bùrá rẹ̀ mi ọbẹ̀ ti gé mi lọ́wọ́ aṣọ ìbẹ́lẹ̀ ọbẹ̀ ti ṣe ohun tó fẹ́ ṣe o ń tèmi bá kọ̀ sọ fún mi ayé kàgbà pé àmì wọ ọlọ́run gbogbo ìrú tẹ̀ ń ronú kò dáa kankan tẹ̀jẹ̀ mọ̀ wípé ẹ̀yin là ń wò lọ́wọ́ kan táwọn fi ń jíjà lẹ́yìn lẹ́yìn tí nítorí nídìí iṣẹ́ yìí tábà rí irú mọ́tẹ̀kan kí la fẹ́ máa ṣe ẹjọ́ torí ọmọ ẹ̀bẹ̀ ló máa bẹ̀yìn gbogbo nǹkan tó bá wù kó ṣẹlẹ̀ láyé yẹn ti ìyàwó yìí ẹ gbàgbé ẹ ẹ kárí bí àmúlò Ọlọ́run ó jẹ́ ti ṣẹlẹ̀ wọ́n ò lè ṣẹlẹ̀ mọ́ ẹ. ẹ wò ó láàrin ẹ ti rí pàdé tó ń sọ yẹn ti ẹgbọ́n tèmi ìyàwó yìí ti ṣe nǹkan tó fẹ́ ṣe ẹ wá ti torí ẹ ní ẹ̀ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ni ṣé ìwé gbé tó ń kọ́kọ́ tó ń ṣe tẹ̀ ṣe yìí tẹ̀ ń mú tẹ ma alágbára burúkú fún yín ṣé òun tẹ́tẹ́ bí ẹgbẹ́ gbọ́ngbọ́n láyé mu á gbọ́ kí wọ́n bá yín bẹ̀ jẹ́ ní mọ̀ á wọ́ sí tó máa burú jáì èmi ò fọwọ́ sí pé kí n máa ṣiṣẹ́ mọ́ ọ tẹ bá ṣe ń ṣiṣẹ́ ṣe mú tó kọ́ pọ̀ ẹni ẹgbẹ́ gbogbo obìnrin náà ìkọ́nà ni wọ́n àwọn máa pẹ́ wọn máa pẹ́ wọn ni àbí ẹ̀rọ ìkéré gbogbo wọn ni wọ́n ní ibi tó kù sí. ó ti ṣe kó tó fẹ́ ṣe nìyẹn ẹ máa wọ́pá ṣe máa pẹ́ náà ní bẹ́ẹ̀ ṣe máa bá wí yóò ṣe ní ṣèlú. ẹ wo gbogbo tó náà sọ yẹn náà bíi pé kò fún word of advice lónìí àti pé àwọn yóò lè ṣe ní ẹ̀mọ́ tó bá tẹ̀ fẹ́ ṣe kò lè bí aṣọ tẹ̀yìn mọ́ àgbẹ̀mọ́ tó lọ́kọ̀ jí tẹ́lifí ojú yóò ní rí. onídọ́rẹ̀wò ẹ ó dún bí nìkan kò sí tó perfect ní ìlú yóò máa tọ́ wọn náà ni yóò máa tọ́ wọn bí ọmọ kéékèèké ni dáre mú bọ̀ ní kí n má sa ẹ má. ìyàwó mi máa gbé ọkùnrin wá sí létà àjọgbé. tẹ́ẹ̀ bá ṣiṣẹ́ mọ́ ni ah, obìnrin òun wò ó níbi tó bá tiẹ̀ máa ṣe tó pé mo ti mọ̀ pé òun ṣe kò ní wá sínú òtẹ̀lì mi. èmi wá bí báyìí àwọn ọmọ tó jì. báwo ni mò ń bá gbogbo ìjà pẹ̀lú méjèèjì bẹ́ẹ̀. òun bá ìjà. Ah, ah. kí la ṣe. kí ló dé pè nígbà tẹ ṣe wẹ́ẹ̀dì. àti ṣe wẹ́ẹ̀dì. kò sí ọkọ tó ti màrí inú mi. ìyẹn kí ló dé tẹ̀ fi ń bá mi sọ̀rọ̀ làkàyè olówà lórí yìí tẹ́ fẹ́ fi kọ̀rẹ́ tèmi tí mo ti má rí i kí ni láti máa bá mi sọ pé kí n máa fi ṣẹlẹ̀ pé kí n máa lọ ṣé tìjú tó tó tó lọ tó tó yẹ kó wà láyé mi. ibi tí mo ti ń ṣiṣẹ́ kọ́ gbéyàwó mi wá síbẹ̀ kọ́ abáyàwó mi lájọṣepọ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn máa kí ni pé mo mo gbìyànjú pé mo tó àti mo dùn láti jọ yìí. tẹ́ ẹ bá ti má rí tán òun kẹ́ ẹ má ṣe gbélé tẹ́ sọ̀rọ̀ ìwọ lásán ló mọ ọtí ọgbọ́dọ̀ tí wà ládé tẹ́gbẹ̀ẹ́ wá kí fún ẹ bí wípé bọ́kùnrin kan lọ́dọ̀ ìyàwó òun bẹ̀rẹ̀ sí ní bàjá ìwọ ló fẹ́ mi bó ṣe rí nìyẹn tó bá gbéyàwó tiẹ̀ gbọ́ngàn kọ́ ìwọ náà jẹ fẹ́ ju tiẹ̀ ògbè kọ́lu ẹ̀ ògbè kọ́lu ẹ̀ wo bẹ́ẹ̀ sì ní gbàgà olóòrí gẹ́sìsì gbé kọ́kùnrin kan pè ẹ wá dá sọ̀rọ̀ tèmi èmi tí mo ti fẹ́ yàwó ẹgbẹ́ ẹ dá sọ̀rọ̀ mi gbà tẹ́ ẹ tẹ́tẹ́ ẹ mọ bó ṣe rí lára ẹ má pẹ̀tù sí ọ̀nà kan ẹ má pẹ̀tù sí ọ̀nà kan gbàjọ ìṣẹ̀lẹ̀ sí irú yìí rí ẹ lò sílẹ̀ mi jẹ́ sí yìí ń bè kó lókàlùkù ní ẹ má wà mí mọ́ mo lè dọkùn ní tọ́ílẹ̀tì mo lè láre láre. kí ni àti ìbàwọ̀n sọ ń sìn tó ń sọ̀tọ̀. ojú ara fìbọ̀dá rẹ̀ múlẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á sọ̀tọ̀ dáadáa tí mọ́mí fún wa. kí lè ká máa bọ́lọ̀ nídìí ẹ̀ ẹ̀gbọ́n ni à ń pè wọ́n ẹ̀ báwọn sọ ẹ̀gbọ́n tó tọ́. bí àlá tí mo lá bó ṣe lọ nìyẹn. ìyá wa ẹ̀ ń ronú. wọ́n ronú o wọ́n ronú gidigidi láti ìjẹta kan ọ̀jẹun kódà wọn fi omi sẹ́nu báyìí títorí ẹ̀ ni mo ṣe lọ pàbúrò wọn. bẹ́ẹ̀ ni gbogbo gbìyànjú wa láti ní kí wọ́n jẹun lótìtọ́ pàbó ló ń já sí. kò sẹ́ni tí rèé ó sẹ́sì tí mi ń dùn àmọ́ ẹ má wàá jẹ́ kọ́rọ̀ yìí pín sọ́nà méjì tí ò wá ṣe kèrèkèrè pín sọ́nà mẹ́ta tí ò wá dórí ìta mẹ́ta tí ń dààmú nílé tí ń dààmú àlejò. lóòótọ́ ẹjọ́ lọ́mọ àmọ́ síbẹ̀síbẹ̀ akíkanjú obìnrin ni ìyá wa ẹ ẹ dákun kẹjìbù rẹ. ó kárí ọ̀ṣun gbé mi ni àtùpà kò lè rí di ara ẹ̀ mi ì gbogbo ibi tó ròde o wá ta mí mi ó ti dà aláti ṣe a máa ti ṣe ara ń bọ̀. Yawa. wa. yẹ̀yẹ́ o ọ̀ṣun o omi o àgbá o olúwẹ̀rí máa bójú o yẹ̀yẹ́ ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà mo wá nítorí àwọn tó ṣe ikú pa ọmọ mi Ọ̀ṣunbùnmi mi ò fẹ́ kí wọ́n ní ìsinmi láti èní ní ọtí títí di ọjọ́ méje Ọ̀ṣun kó bá mi pọn mi sí wọn níkùn kó ṣe wọ́n ṣìbàṣìbò kó ṣe wọ́n jálajàla má jẹ́rú ayé kó má jẹ́rú ọ̀run mo ti bọ́ omi mo ti bọ́ odò gbogbo tí mo bá wí lẹ́yìn àṣẹ́gun àṣẹ àṣẹ àṣẹ. mo fẹ́ rọ̀gà ni. fún kí ni. sọ́wọ́ tí ẹlẹ́mi ọ̀gá wà ní tí mi ò fi lè rọ̀gà tó bẹ́ẹ̀ lọ́dún pé fún kẹ́ni. èmi ò rẹ́ kí n máa kàtí kẹfẹ́ di ẹ mo ní àlè rọ̀gà ẹ̀dẹ̀ lẹ́fẹ́ rọ̀gà bẹ́ẹ̀ ni rọ̀gà ẹ má bínú ẹ má bínú jàre mo ti rí ìgbà tẹ̀ ń bọ̀ wọ́n wọ́n á rò pé irú àrífúnra dáadáa wò rèé àwọn ọmọ náà fẹ́ rí àwọn fẹ́ rí mo dẹ̀ ní pé wọn ò lè rí mo dẹ̀ ní wọn bí pé wọ́n gbé bọ́ǹbù sáyà ẹ̀wọ́ gbogbo gẹ̀ wọn ìkọ́yọ̀ ju kan lọ kó má jẹ́ fún ọ. bẹ́ẹ̀ ló sọ ṣé kò ṣe nǹkan ẹ̀rẹ́ ti ṣiṣẹ́ ni èèyàn ló ń fẹ́ rí mi ò sọ pé kò lè rí mi kí ló fi jẹ́ kó rí mi. ẹ mọ mò ń gbọ́. máníjà kò yé mi mọ́ o gbogbo èrò ọkàn mi ni bí pẹ́yìn lẹ̀ wọ́n ti rí mi fi gan o gíjó nìkan o wọ́n ti rí mi fi gan o. ní ìṣòro ẹ̀ gangan náà olóòfẹ́ rí mi ò dẹ̀ fẹ́ kó rí mi. bó ṣe ń ṣe bí pé wọ́n gbé bọ́ǹbù sára ni ibi kun apádà ogun bá bọ̀ kó má lọ. ọjọ́ ọjọ́ ọjọ́ ṣùkọ́ mi ọ̀yà bàbá george èmi gbé bọ́ọ̀bù sára. ẹ wo bóyá rí bí igba tó fi ń kọ́ màlà àtiwájú àtẹ̀yìn flat flat lọ́mọ tó máa ń jẹ́ pọ̀tà. oúnjẹ pọ̀tà. ah gbogbo epo jẹnẹrétọ̀ yìí bí o máa ń jìta. oúnjẹ epo ta ò lè sọ fún mi. mi ò lè sọ fún yín kọ́ má bàa bá yé ẹ̀jẹ̀ lọ nígbà tí mo ti kìlọ̀ fún ẹ̀ ló wọn ò ní ṣe mọ́ èmo ló fi rí mi fi. àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ jẹ́ ká fi. máa dáṣẹ̀ rí àfún mi ò lè sì bímọ torí mo fẹ́ kúrò ń bí. mo fẹ́ ṣe kí ni. mo fẹ́ fi ṣẹlẹ̀. mo fẹ́ fi ṣẹlẹ̀ o ò bá wa ṣiṣẹ́ ń bì báyìí mọ́ ṣé lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni àbí èèyàn kan ṣe ẹ̀ ẹ wo ọ̀gá mi ò lè explain púpọ̀ mi ò kàn ṣiṣẹ́ mọ́ ni mi fẹ́ ṣiṣẹ́ ń bí ìmọ̀ ni fẹ́ ṣiṣẹ́ mọ́ ni olójúlójú ń tì. o fẹ́ ṣiṣẹ́ mọ́ ok ó dàgbé sálárì tá à ń fún ẹ kéré àbí a máa fi kún. ẹ wo ọ̀gá kí n sọ̀rọ̀ sálárì mi ò fẹ́ mi ò ṣiṣẹ́ ń bímọ ìjọ ẹ má bínú mi ò ṣe mọ́. ẹ má sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí ló tó ń sọ dáadáa o abẹ́ta kò rò dáadáa nǹkan tó lè ṣe rè ṣé wàá lọ rò dáadáa kó tó sọ nǹkan tó ń sọ yìí tó tó bá sọ pé bí a bá ti bọ̀wọ́ lù pé o. kò sí ṣé bó ṣe ń ṣe yìí nígbà tó wà lọ́dọ̀ wa ń bí bàyà bí kan ṣe ń lọ síwájú tó ń lọ síwájú ó kọ́ sọ pé ò ṣiṣẹ́ mọ́ ah, ah, kí ló ṣe é gangan jẹ́ kí n mọ̀ lọ́dọ̀ àwọn ọmọ kan tá a máa ṣe máa fún ẹ láyè kó lọ ọ̀rọ̀ dáadáa ṣó ti yé bóyá tó bá dalẹ́ kémi àti ẹ̀ríra mo fẹ́ lọ ṣe mítìn báyìí ṣó ti yẹ kó jẹ́ ká ríra mm. kó rò dáadáa. mo ti gbọ́ yín mo ti gbọ́ yín mo ti gbọ́ yín ṣé dọ̀dọ̀ ni mo ní mi ò ṣe mọ́ ìtìjú ìtì fẹ́ pọ̀ ju tèmi lọ mi ò ṣe mọ́ òun bá rè sí bísọ̀tù sósì wọ́n máa bẹ̀ mí lọ bẹ̀ mí bọ̀ ewu lẹbẹ tó wà náà wọ́n fi mí ṣe ẹ̀yẹ ni wọ́n gbé ìyàwó mi wá bí ìyàwó ilé mi tó bímọ fún mi wọ́n gbé wá bí wá rún ẹdẹ ní kí n máa kọ̀ntínú kí n máa ṣiṣẹ́ bí lọ irú iṣẹ́ wo ni mo fẹ́ máa ṣe kò sọjọ́ tí bá ti wọ rúùmù yẹn báyìí orí máa ń fọ́ mi ni ó padà bẹ̀rẹ̀ pé kí kú sínú yàrá tí wọ́n ti bá mi yẹn ṣe ni máa rántí ṣáà ni. Àrẹ̀mú ṣorí gbogbo bó ṣe ń dákẹ́ tó ń ṣe sìn tó ń sọ̀rọ̀ tó ń ṣe yìí ọwọ́ rẹ̀ ò yé mi o owó náà mọ̀ pé kò dáa tíyàn bá gbé nǹkan sọ́kàn tí ò yanjú rẹ̀ kò dáa ní máa ń fa ibà Àrẹ̀mú báyìí ni sọ̀rọ̀ ẹbí sẹ́ńdíọ́ sọ fún mi nígbà tí wọn kì í ṣe arínúróde olùmọ̀ràn ọkọ̀ àríwá àlàá ẹ ọkọ mi dákun ṣàánú mi èmi ló sí ọ sí ò sí ọ. sọ̀kùn ló máa pa ẹ́ sọ̀kùn ló máa gbé e sókè ó máa la ìmọ́lẹ̀ gbogbo tó o ní máa fọ́ dànù ni ah, ah. ìwọ tí mo ti wò láti bí ìjẹta ìwọ tó o máa sùn sílẹ̀ tó o mọ tó ń ṣẹlẹ̀ bọ̀ tí máa ń ronú bíi pé kí n lọ wá síìdì kí n dàbò ẹ̀ lórí kí gbogbo abẹ́ ẹ̀ tó fi ń ṣòṣì káàkiri yẹ kí n dá síìdì sí kó jẹ́ ẹ̀rá dẹ̀hùn ìwọ wá pa àwọn fẹ́ẹ́ rí pé bẹ́ẹ̀ ni pé o mọ tó ṣẹlẹ̀ àbí ò sọ fún bẹ́ẹ̀ pé o mọ nǹkan tó ṣe nìyẹn o. nìkìrì ẹ ẹ ti ẹ nìkìrì náà mo tún lọ yóò tún bíbélì ẹgbẹ tí mo wọ sí wa. wọ́n tún kí ló ń ṣe. mo ti ẹ̀ wá sí ọ̀tẹ̀ ìdẹ́bi tí ń ṣiṣẹ́. ayé mi wọ́n gbé mo wá sí ọ̀tẹ̀ ìdẹ́bi tí ń ṣiṣẹ́ wá bá lájọṣepọ̀ òfin lóye kí ló ṣe. àbúrò ìbúkú lélẹ́yìn fi ẹnu ara ẹ̀ sọ tí mo ṣe tó lẹ̀ tó báyìí tó fi ṣorí burúkú yẹn níbi tó lọ sùúrù ìwọ̀n ti kọjá ẹ̀. lójú tó wọ́n sọ òtẹ́ẹ̀lì mi kọ́ gbé ẹ̀wọ́ sínú òtẹ́ẹ̀lì ìwọ ìyàwó ilé ìwọ tí mo fẹ́ wọ́n gbé ẹ̀wọ́ sínú òtẹ́ẹ̀lì ọgbà. ọ̀sẹ̀ ẹ̀ ẹ̀ wọ́n wọ́n wọ́n wọ́n mo sọ ọ̀nà ọlọ́bàá wa o mo sọ ọ̀nà ọlọ́bàá wa mo lọ sọ mítìn bẹ́ẹ̀ ni. mo dárò ṣé pé lóòótọ́ lóòótọ́ lóòótọ́ Kúdí ìwọ ni mo rí. wọ́n ah, wọ́n wọ́n wọ́n ìwọ ló kúrò nínú ilé wọ́n ọ̀rọ̀ mú ọtọ́ ọ̀rọ̀ jẹjẹ abára wa sọ sọ sọ sọ sọ sọ ọtọ́ ọ̀rọ̀ jẹjẹ abára wa sọ ẹ dákun ìwọ gbogbo kí ló ń kọ ẹ lẹ ní aláwo kí ló pa sọ̀rọ̀ ní aláwo nígbà tó jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ rẹ̀ ò mi ṣe bí sevron lọ pé ọtí ń bá àwọn èèbò ṣe iṣẹ́ bóò ní sẹ́ sevron bóò ló tún ṣe yí tó tún di wípé òun ṣiṣẹ́ nílé ìtura. torí mo sọ fún ẹ pé mo ṣiṣẹ́ ní sevron nítorí mo parọ́ fún ẹ pé mo ń ṣiṣẹ́ pé mo ti ń ṣiṣẹ́ lóòótọ́ ìyẹn ni pé wọ́n ni mo rí àbí eh, ìwọ lè mi rí. ọmọ lọ sẹ́bí sí mi bẹ́ẹ̀ ni òpònú ni ọ́ ọ̀ nílò èmi kankan kí lẹ́mú rẹ lè gbéra sókè lọ́sẹ̀ pàdé ní ìwọ ọ̀fẹ́ mi ẹgbẹ́ kùdọ́ tó gbọ́dọ̀ rẹ mu ṣé ìwọ ọ̀dà mi ọ̀dà lè ní ọ̀ wọ́n sọ ọlọ́run èmi àti ẹ dàmbá tà fún dàmbá rà mi irú ìwé ògbóhùn lèmi àti ẹ má pa àwọn ọmọ sunkún o ń tọ́ béèrè fún òun lọ rí òun ṣé wọn nìkan lọ fẹ́ gbé lẹ́fù rẹ sókè èmi bá wà fẹ́ lẹ́fù ọ̀rọ̀ ń tọ́ béèrè lórí ọjọ́jọ́jọ́jọ́ kó wájú mi àbẹ́ ọmọ gbọ́. Kúdí torí pé mo sọ fún ẹ pé mo ń jẹjẹ fún ọmọ rẹ jẹjẹ fún ọmọ ṣe gbọ́pọ̀ ìwà kámi mọ́tẹ́lì ó dẹ̀ tún láyọ̀ tún bá mi sọ̀rọ̀. Ah! mi gbàmọ́ mi gbàmọ́ mi gbàmọ́ mi gbàmọ́ mi gbàmọ́ mi nìsúrù mọ́ kí ni mo fẹ́ ṣe fún Kudi ooo. hello ẹ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ ẹ mo ń bọ̀ ẹ dúró dè mí wọ́n ṣe máa máa kánjú nìyẹn ńgbà tí èèyàn kánjú látàárọ̀ mo ti ń dúró dè ó kò pè mí gbà yín ẹ báwo ni. ẹ ti ń jáde. bẹ́ẹ̀ ṣé ó sì. mo ti ẹ̀ fẹ́ rí yín náà tẹ́lẹ̀ fún mi mo rí i pé Sunday ló yẹ kí n ti rí alert owó mi ẹsẹ̀ láti. alert owó ẹ. mi ò wá rí i mo ṣe ní kí n béèrè pé ṣé kò sí. Sunday ló yẹ kí n ti gbé fún ẹ kí n ti bù fún ẹ. sórí tójú bá ń ṣe pin báyìí èèyàn máa ń yọ ọhàn ojú ni kójú gan lè rí i pé n tóun ṣe ò dáa tó bá rẹ́nìkan tó ń hùwà tí ò dáa ìwọ́gbọ́n á wá bó ṣe máa wúrú wà yẹn sí i kó lè mọ̀ pé wà tó ń wù kò dáa ó ṣáà ti jẹun owó ló kù tí mi ò fún ẹ owó yẹn mo mọ̀ ọ́n mọ̀ báyìí ni mo mọ̀ ọ́n mọ̀ máa fún ẹ lówó mọ́ ni àtórí ó dàbí ẹ ń pé tí wò bá ní tìjú èmi ní tìjú tó o bá dẹ̀ nìkan ṣe èmi nìkan ṣe ọjọ́ sí mo gbọ́tọ̀ rẹ sọ pé vacancy kan wà ní hòtẹ́ẹ̀lì kó wá lọ ṣiṣẹ́ wọ́n lé olóòṣe bẹ́ẹ̀ náà ni tọ̀rẹ́ mi tó sílé epo ń jọ́ kìnìún àná kó o kàn wá ní kó wá dúró síbẹ̀ kó máa fún ẹ lówó olóòlọ́ wọ́n tún ṣí bábí ń sàlùn wọ́n ní o máa wá mánéèjì ẹ̀ o ò tún lọ òǹrowó ọ̀fẹ́ àbí ẹ̀ẹ́n tẹ́mi náà bá wá mú owó mi tí mo tọ́jú ẹ̀ pamọ́ tí mi ò fún ẹ mọ́ wàá ṣe làákàyè orí a pé. ẹ bọ sà ṣé rí tìtọ̀ rẹ mi tó ń sọ yìí fifteen thousand naira ló ń gbà lóṣù lótẹ́ẹ̀lì yẹn ẹ̀yin náà dẹ̀ mọ̀ kí fifteen thousand naira ń fún mi ní every week so sixty thousand naira dẹ̀mí dẹ̀ ń gbà ní oṣù báyẹn so mi wà lè tún máa lọ waste time mi bí kankan máa lọ ṣiṣẹ́ fifteen thousand naira so mo need better offer iṣẹ́ tó máa tún ṣì gara díẹ̀ tó máa gara dáadáa so that ọkàn mi á lè balẹ̀ dáadáa èmi mà ti rẹ́ni tó ṣe barbing salon tó fi kọ́lé barbing salon náà ṣe lọ àbí sórí ọ̀lẹ ló fẹ́ yà ṣe bó ṣe ń jẹun ẹ̀ẹ́n sórí ìdí tí mo ṣiṣẹ́ ń fún ẹ lóúnjẹ torí kó o máa jalè kó o máa bà mí lórúkọ jẹ́ ni torí ẹ̀ ló ṣiṣẹ́ ń ro oúnjẹ jẹ àìjẹ́ bẹ́ẹ̀ ebi apa sanọ́bà sí ẹ lára wọ́n sì máa lé ẹ jáde ńlẹ̀ ìgbẹ̀yìn ni pẹ̀lú wá òṣì tó ń wù yẹn. bọ́sà so bọ̀bọ̀ yìí ó wá bà jẹ́ mi bàyà mi torí ó ti ń ṣiṣẹ́ lóòótọ́ ó ti ń rí change díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó wá ń wọ́nú àti jíjẹ tèmi torí mo lówó lọ. hòtẹ́ẹ̀lì ilé ìtura hòtẹ́ẹ̀lì ilé ìtura hòtẹ́ẹ̀lì. irúfún wo irúfún wo ló rọrùn náà o àbí kí n sáré bẹ́ sẹ́nu mọ́tò irú mọ́tò lè tó ń bọ̀ àbí kí n bẹ́ sí lẹ́nu ni irọ́ má jẹ́ ṣe bẹ́ẹ̀ tí n bá ní kí n bẹ́ sẹ́nu mọ́tò àwọn èèyàn lè mọ wọ́n lè fẹ́ sáré wá rescue mi odò rè tí n bá bẹ́ sódò ta ló rescue mi kò sí. ẹni bẹ́ẹ̀ kó tó lẹ̀ fọ́ ọmọlá kejì kókó sí i tìrọ̀ ti sọ fún mi ọ̀gá ọ̀gá ẹ wo bẹ́ẹ̀ ṣe ń change your account power you come change your lórí pé kàdúrà oṣù kan gbogbo ìwé rẹ ló lẹ. yìí àbí wọn tọ sí kíni. ẹ ẹ àwọ àwọ. ètò ìdúró ọgbọ́n ẹ̀bùn dẹ́bìdì àti gbọ̀dàyà àti gbọ̀ òrùkùn tó báyìí tó yẹ. ọmọ ibò ìdí àmì òrùkùn mi. ọba dẹ́kun ká lé sáré gbogbo òtó yìí. ẹ̀mí ò rí bẹ́ẹ̀ ni. kéèyàn sùn kó dẹ̀ máa yomi sálẹ̀. láíláí. ara ah, ẹ wo ó tiẹ̀ dá àmọ́ mọ́ wọ́n ní ẹni àwa lọ ọ̀nà láàkú. èmi ló dé. wàhálà ti wà o. ẹ níbo. wàhálà tó wà gangan ló jẹ́ kí wọ́n bá yín. bí ibo. àbí bí bẹ́ẹ̀ náà ni mo ti ní kí wọ́n sọ fún yín. Ah, ah. sẹ́ni mo ti wà yìí àfi bí mo ti sùn mo bá lára lójú oorun pé mo kàn dé etí odò mo bá bẹ́ sódò láì sí sinmi kù. ọgbẹ́ eh, ah, sódò. mo bẹ́ sódò mi. yàtọ̀ sí sinmi kù o o tó lè gbé yẹn lọ. ọdẹ àgbà mi ń la. nígbà tí wàá jí báyìí mo làágùn lórí pé mo gbà sọ mi wá tutù mo wá wò pé irú àláwèrè wò rè ẹ mo ṣe wà yín náà mo ṣe wà mo ṣe wà yín mo ṣe wà ó yẹ mo ṣe wò pé kí n máa bọ̀ kí n máa bọ̀ pé kí ló ṣẹlẹ̀. Ah, omi ti fẹ́ tẹ̀yìn bọ̀ gbé lẹ́nu nù. ta ló fọ́ gbé lẹ́yìn. Ah, ẹlẹ́rù ṣe tọ́jú òṣùngí. àbórí olóró bàjẹ́ ni. Ah, ọmọdé ọmọ ọgbọ́n pè lẹ́fọ̀ ṣé orí kòkò tí mo gbé fún ọ eh. ìkòkò lóòlọ́ọ̀rẹ́ gbé wá báyìí omi ni kò gbàgbẹ́ bẹ́ẹ̀ láà kókó ohun tí mo gbé lọ síbi. àfi kó o lọ rẹ gbé wa lórí bó bá dọ̀la. ó ti bá ti gbé kókó ohun tí mo. ó tán lónìí èyí bó bá dọ̀la wọn àwọn ìgbàmà lónìí olónìí. báyìí báyìí báyìí ni. lásìkò yìí. a ah, tètè alẹ́ tètè báyìí. eré. ẹ jọ ẹ ẹ mo ti fẹ́ sáré ẹ̀yin náà ẹ má wàá jáde. Ah, ẹ̀yin náà lọ́ọ̀bì gángan mọ́. Ah, ẹ ẹ ti ẹ gbúdọ̀ lọ ẹgbẹ́ mo ti gbé sẹ́ni kí n gbé kòkò ní. kó o gbé kó o máa gbé bọ̀ omi gan. kẹ́mi gbé sàṣọ kẹ́mi gbé bẹ́ẹ̀ di ẹ̀gbẹ́ papọ̀. má bí rárẹ̀ lẹ́lẹ̀ kí ló fi ṣeré bí ọmọ ejò ẹ. ṣe ń fẹsà náà. ọkọ rẹ kò sẹ. wá ní kí ló máa ṣe bọ̀bọ̀ senior staff. ọkọ tí wọn ṣe mọ ni ṣé wọn gbogbo máa ṣe jọ lóde orí wọn bá ṣe ní tiwọn gbogbo ẹ. ẹ ẹ reservation ẹ jẹ ẹ bọ bọ níbo la fi kí one one oh one one ẹ one oh oh one níbo kí fún mi ní kí one one ẹ fẹ. ẹwù ẹjọ́ yìí pọ̀ o. sọ bá mi fà ẹ fún mi ní kí wọ́n lọ wà jáde. kí ló ń ṣe yín kí wọ́n lọ wà wo. ẹ ẹ ẹ o ti ẹsẹ ìfẹ́ tó fẹ́ bá wọn ṣoṣo bẹ́ẹ̀ ẹ mọ nǹkan from now till next year wẹ́n láti tó bá ń dòkó sí the fẹ́rẹ́ kì yẹn. ẹ fẹ́ gbẹ́sẹ̀ mi ah. manager àti ilé àdúgbò fún mi ní kí kankan especially kí ni one one yẹn ṣe tó ṣe orí mánìjà wa mánìjà mú kí òtẹ sọrí ó mú kí rúùmù rẹ láì ṣe kí mọ́tò kí rúùmù kọ kí rúùmù kọ sẹ́rí ẹ̀yìn àti mánìjà ìṣe ìjọba bọ́ lọ́wọ́ rẹ̀ ó jẹ́ ẹ̀yìn ojú gòṣà bọ́ọ̀lù ọ̀lẹ́ yẹn ṣe mú kí kó lè tẹ̀. àwọn ọjọ́ yìí pọ̀ ẹgbẹ́ tó bá fẹ́ pè. tó lè bá ìtura rẹ̀. ẹ ẹ pè rẹ̀. ọmọ ìṣẹ́ mi wọ́n. àìsàn àbúrò rẹ̀ bàbá yìí ni bàbá yìí ni èmi ètò yìí ni ó sì wà náà ẹgbẹ́ ìrọ̀ bákà náà Liverpool ní tírì ò tí wọ́n sakọ̀ ó padà jẹ́ fọ́ọ̀rù láàsì náà ni ẹ̀ ń tẹ́bọ̀ náà ẹ̀ ń sẹ́rí ilẹ̀kùn yẹn bó ṣe wà èmi máa jà yìí ni ẹ ń jà tó bá dé ìkọ̀ bàbá yìí ni ò ń jẹ sẹ́mi ẹ jà mo fẹ́ mọ bí ti ń ṣe jẹ́ nínú òtẹ́ ìdí fún wa jà. ṣé ilẹ̀kùn lè dáàdì yìí. ẹ jọ wò. ẹ yọ lọ subscribe. ẹ jọ wò. ẹ lọ subscribe pẹ̀lú sẹ ilẹ̀ tó ní kankan ẹ gbọ́dọ̀ bá mi jà ẹ gbọ́dọ̀ bá mi jà kò sí ìyàwó ẹ̀ wá kan. ní o rẹ ní sùlù ẹ fẹ́ já ẹ ẹ ẹ sọ fún mi náà ẹ kàn dúró lórí náà náà bọ̀ ni. ẹ sọ fún mi náà àsìkò oríṣẹ́ dání mi ìgò oríṣẹ́ dání sí. ẹ ẹ mọ́ṣẹ́ ní sẹ́ni yẹn èmi ṣe èmi tí mo pè ní lórí fóònù sẹ́yìn mo pẹ́ ẹ̀kẹ́ mu ama. ẹ kò sọ fún mi pé mò ń bọ̀ àbá ń ni ṣé lẹ́kọ̀ọ́ sọ fún mi pé má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀. ẹ jálẹ̀kùn kì í jalè kù. sẹ́yìn lẹ́sẹ̀ wa tẹ́ ẹ bá ti jalè kù yẹn ní a ti ní pírọ́blẹ́mù. ẹ ẹ sà kò sí nǹkan tá a lè ṣe lẹ́yìn ìpadà lọ síbi iṣẹ́ mi lọ fún iṣẹ́ wa. ẹ ẹ sẹ padà lọ bíṣẹ. bẹ́ẹ̀ni ẹ kì í jalè. kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ló dé náà kí ló dé kí ló ṣẹlẹ̀. níbo. kálẹ̀ yìí kílẹ̀ kílẹ̀ wá. ẹ ẹ ẹ ẹ ilẹ̀kùn yẹn ni wọ́n pè mí pé kí n wá bá wọn já. kálẹ̀ yìí gangan. kápẹ́ntà ah, ah. kápẹ́ntà. ẹ ẹ mo wá pè wọ́n pé kó wá jálẹ̀kùn ilẹ̀kùn lè bá bá àbí ti jà ẹ̀. jọ kí n tiẹ̀. má lọ sí ẹ o tẹ́ ẹ̀ bá tó gbọ́ fẹ́ ṣòrí burúkú papọ̀ ẹ má lọ báyìí tì í. ẹ ṣe gan sí. káfíńtà máa rí ilé ta. káfíńtà. wọn bẹ ẹgbà iṣẹ́ kọ́ lè wo iṣẹ́ kọ́ lè wo torí ẹ̀ ò fẹ́ burú ìwọ níbi kọ́ jálẹ̀kùn kọ́ jálẹ̀kùn rúùmù kí ló ní kí ló ṣẹlẹ̀. kí n tiẹ̀ ṣé àkúrẹ́ dájú ẹ̀ náà fẹ́ jáde. láwùjọ ṣé ìjẹ́ wà bí ni. irú àwọn wà bí sọmọ pé ìṣẹ́ sọ̀sọ̀ pé yàmi lọ́ọ́ di síbí mẹ́rin mi ni pé ẹsẹ̀ mẹ́jọ mi ní ti ọ̀jọ̀ tó lọ o lẹ́rù tó gbé pamọ́. kò kẹ́ má bì mí kò kẹ́. jẹ́ kí ìbí ẹ̀ orí burúkú lò ṣe ṣe báyìí ní àwọn jẹ́lẹ̀ wọ́n bí. tó bá bí ìjà ẹ̀dá tó bá bí ìjà ẹ̀dá ni mo sọ ìwọ kàn fi ọwọ́ kò kàn fi kọlẹ̀ kùn ó tán èmi máa ń ní ẹ wàá kọ ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ọ̀fíìtì tàbá rí nítòsí wàá kọ ẹ̀mí. mo dáràn ní kí ẹ ẹ ọ ṣe ta ló paná. ó ní àjàlólo ló pa. ó ní sọ́dọ̀ àjàlólo ṣe ní sẹ́lẹ̀ pa ni. ìbéèrè tí mò ń bí ẹ lóore òdì. wọ́n padà tán náà. wọ́n ti múná dé padà. ọ̀pá náà. wọ́n ti mú ní. ṣé jẹnẹrétọ̀ náà ló tẹ̀lé ìdààmú náà nípa. wọ́n bá bí iye ìdá ni mo sọ ìwọ fọwọ́ kan lẹ́kùn yìí òtún mo fẹ́ kó ṣe nìyẹn o kò mi ò lè kọ́ tó bọ̀ sí wọ̀nyí empty barrel tì mí o sẹ́ni gbogbo ohun tẹ́ dùn ó sì lè yé o. ayé mi ti máa jẹ èyí mi ti máa jẹ èyí náà gbowó tó gbowó. Ọlọ́run ṣàánú mi ni lọ́ọ́ ló mọ oorun orí burúkú tó lu ẹ lọ sùn oorun ló ti ràn yìí ẹ kú kalẹ̀ o. ẹ pẹ̀lẹ́ ma. dábọ̀ òṣèbára òṣèrànlẹ́rù yìí débẹ̀. kí ẹ ràn yín lẹ́rù ẹ mọ̀ gbà mí tó lọ́dọ̀ ah. tí mo sì níbi tí mo lọ ẹ ṣé bọ́ọ̀lù ẹ̀yin ṣe gbé ẹrù débi ah. èmi ń kánjú lọ́bì kan ni. Ah, dákun ó ti rẹ̀ mí ni ojú mi ń rojú ṣàánú dákun torí ọlọ́run. ẹ níbo níbo gangan lẹ ń gbẹrù lọ. ibi gẹ̀rẹ́gẹ̀rẹ́ mò ń gbé lọ. ẹ èmi èmi ẹ sálábàárù o èmi ò èmi èmi ò mọ́gbó bí mo ṣe wà yín nìsín iṣẹ́ lolú ẹ wá wá lọ ẹ sá ẹ sá jẹba yín. kékeré ló ń wájú ọlọ́run ó rìṣẹ́. kílẹ̀ ní sínú ẹ̀rù gẹ́dúlẹ̀ gbé ni. rárá. ẹ ẹ wo màmá ẹ jẹ́ ká tètè máa lọ sẹ́ẹ̀rí bí mo ti wà èmi náà ń wáṣẹ́ lọ ni mo ti léètì ibi tí mo lọ àgbàlagbà tẹ́jẹ́ ló jẹ́ bá ẹgbẹ́ rò torí èmi sálábà rò. kékeré lélẹ́yìn wájú ọlọ́run ìwọ ṣáà ràn lẹ́rù délé bó bá dọ̀lẹ́ wá rí mi aláṣẹ pé lọ́lọ́run. tí ẹ̀yin jẹ́ Dangote tó fẹ́ gbà yẹn títẹ̀ ẹ̀ sáà ní sọ́ọ̀dì. o ní gbàgbọ́ ó ẹ̀kọ́ mo nímọ̀ lé gan. èyí tó lè gbà ni o ìṣe àdókan fún òrora gbé sínú yàrá sínú yàrá ẹ tí máa gbé síbẹ̀ kí ni ó ṣẹlẹ̀. bó bá ti gbé síbẹ̀ owó dénú o owó jaburata. yàtọ̀ sí owó tó ń san fún mi náà. Ah! epo kò ń gbé mi omi kára ó máa ra owó rọ̀ bẹ́ẹ̀ni ẹ bá sì sunkún ìyẹn wọn àbò béèrè béèrè. Ah, ẹ ṣe ìyá mo dúpẹ́ ah. ṣé ìsà lówó. bẹ́ẹ̀ni ẹ bá sunkún ìyẹn bá ìhun wọn àṣẹ béèrè. ọ̀rọ̀ tẹsán sọ yóò sì rí bẹ́ẹ̀ oh. àmọ́ ṣé kí wàá ní repercussion tó wà mẹ́ torí tí wọ́n bá padà lọ́mọ ọlọ́pàá náà máa fi gbé mi àti yín o. ogún ọmọdé dákun torí ọlọ ẹni kò lówó ṣé ò lẹ́yìn. ó lẹ́yìn. Ah, ẹni lówó ó lẹ́yìn. ó ní. ẹ̀gá wa ń tara fún. èwo ah. ló mú inú méjèèjì ẹ jẹ́ kó lẹ́yìn. ó rí rẹ pé ẹ jẹ́ kó lẹ́yìn. ẹyẹ náà yóò máa fi tapá tó sì bá kó lọ. ẹ ah, ẹ gbéra ẹnu gbẹ ẹ ṣeun gan mọ ìgbà wà ní kí wá sí ìgbàdá ní sinmi padà wà ní. Ah ó padà wá rí mi ní ti ṣètò rẹ̀ ah, lẹ̀ òkà rẹ̀ la ọmọ ọlá bó bá wẹ̀yìn owó ni iwájú rẹ̀ owó ni òsì rẹ̀ owó ni tọ́sídọ́sì bá yọ lórí ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ṣe àìsí kí wọn ni kó máa wá dúró fún mi o kò bá sí kọ́sítọ́mà kò bá sàwọn sítáàfù ẹni bọ́ọ̀dì tó bá ti sọ kéèyàn jókòó five minutes kó sùn lọ àìsí kí ẹ kó máa dúró fún mi bó sọ̀gá wa náà ló bá ṣe mistake sùn síbi káìsí kí wọ́n máa dúró fún mi o wọ́n lè sọ ẹ̀hẹ̀ room one on oh one òun ni kó máa tájú ní gbogbo hòtẹ́ẹ̀lì yìí o tí gbogbo yàrá bá ti ń dé báyìí room one on oh one kọ́nà àlè má ara wọn tí ó sọ bó tẹ̀ jẹ́ àwọn tí wọ́n fẹ́ ṣe sọ tàbí lásán yóò gbígbẹ́ o pé pé pé ṣé eré ló fi ń ṣe lóòótọ́ pẹ̀lú gbogbo nǹkan tó sọ lẹ́yìn wípé ó lò mí àbúwà lára wọn tó lò pa. ìwọ tó yẹ pé ìwọ kankan ni nọ́mbà wà ó lè tẹ̀sí wa èmi pàṣẹ fún mi sẹ́yìn ló tẹ̀sí wa èmi fẹ́ gbé èyí mi ò nínú bíi nínú bíi láti sọ kùsùn bó ti lè sáré tó mi. wàdí wàdí wàdí orí ẹ bá kò sí ọpọlọ ń sáré àtìlá ọpọlọ ń sáré àtìlówó ẹni mọ́kè yẹn ló gbà fẹ́ bode ẹlẹ́dàá mi máa ma sùn lọ. orí mi máa sùn. ilé ìtura Hotel, hòtẹ́ẹ̀lì ilé ìtura Hotel. hòtẹ́ẹ̀lì ilé ìtura ọ̀pọ̀ tó náwó ọwọ́ rẹ̀ fi ráyè kódego ọ̀pọ̀ ń sáré àti là ẹni bí wọ́n ń gbèrò láti já bọ́ apalala ìgúnpá nìyẹn kan ṣiṣẹ́ ṣiṣẹ́ àwọn jèrè rẹpẹtẹ more profit iṣẹ́ kọ́ lówó tajere fọlọ́jà torí hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì ilé ìtura hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì ilé ìtura Hotel.